eléyìí tí ó fi àánú rẹ̀ tí ó fi fẹ́ wa kù ó sì tún wúwo nínú àánú ẹ̀ láti dá wa padà sí gbogbo yìí ní òní ọjọ́ kẹfà nínú oṣù kàdá àbí sẹ́wọ̀n ọjọ́ kẹfà nínú oṣù kàdá oṣù kọkànlá ọtún tàbí sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. nínú kitab al-adab al-mufrad lil-imam al-Bukhari rahimahullah eléyìí tí à ń kà fúnra wa lọ níbi ọ̀rọ̀ ìmọ̀ ayín ni òmùlẹ́dé awádé bí ọ̀rọ̀ àwọn akọrin eléyìí tí àwa fẹ́ mẹ́nu bà ní èmi òun náà ni ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínní ọgọ́ta one fifty seven báàbò ìrìntọ́ ìṣáírí ìdàkà fàṣọ̀bọ̀ ojú ọ̀nà ti ń sọ nípa pé akọrin bá sì bẹ̀rẹ̀ sí ní kọrin kìíyàn èèyàn lè fún ní nǹkan o nígbà téèyàn bá ń fáyà aláboró rẹ̀ lápẹẹrẹ nísìn ẹni tó bá fi ń gbé èèyàn pàtàkì nínú ẹ̀sìn ni káwá níbi ọgbọ olórin ọba búhùn gbóhùn àìrọ téèyàn bá ti di pé tí ọba rí nǹkan gbà yóò bú yẹn èèyàn ó kùn lápẹẹrẹ nísìn ká sọ pé bí yẹn bá lè bá nẹbi ọba nẹbi a. Ah àwọn sọ pé téèyàn bá lè bọ́ lọ́hùn kọ́ bọ́ lọ́hùn ni àyẹ̀yẹn bá lè bẹ́ sí kó bẹ́ sí ni bẹ́ẹ̀ náà ni àwọn àlẹ́hùnlámà ó tọ́wọ́ àná hadithi pé wọ́n sàtòlẹ̀ àǹbíyá àwọn ni wọ́n jogún àwọn ànábì ọ̀rọ̀ irú àwọn àfa àdáre bí àwọn àfa tó dó déédéé ni takọni wá fẹ́ máa yọ wọ́n lẹ́nu èèyàn lè fún téèyàn bá ń payà láburú ẹ̀ tọ́lá àwọn yẹn ni wọ́n júwe ànábì wọ́n bá ti wá fẹnu sáta wọn pẹ̀lú orin tó lóun ń kọ yẹn nǹkan afẹ́ láàyè díẹ̀ wọ́n bá ti fẹnu kàn wọ́n yóò fẹnu kan òjijì ọlọ́run sọ̀tọ́ láńkì wọn mú sẹ́rẹ̀ títí gbọ́ wa àbí yóò ta sáwọn sàhábà yóò ta sànẹ́bí yóò ta sọlọ́run ọmọ àtàsẹ́sìn yẹn gbìyànjú ẹ̀ ti ta sọlọ́run ti ta sẹ́sìn ọlọ́run sọ nípa bẹ́ẹ̀ eléyìí tá a fẹ́ sọ lẹ́nìí wọ́n fẹ́ sọ fún wa pé. عيضاء الشاعر هيدا ذلي فوقينيو أقواني إذا خاف شره بيبان فايا لا بروره وني حدثنا علي حدثنا محمد قال حدثنا علي قال حدثنا الزاد بن الحباب قال حدثنا يوسف بن عبد الله بن مجيد بن عمران بن حسين قال حدث قال حدثنا ابي نجيب أنا الشاعر جاء إلى عمران بن حسين فأعطاه فقيل له قلت الشاعر فقال أبكي على عندي أبكي أبكي على عندي نعم آه. أني آه، علي حدثني علي علي أني زيد بن حباب هنا بعض أعطي يوسف بن عبد الله بن مجعين بن عمران بن حسين الخزاعي هنا بعض حدثنا أبي wọ́n ní bàbá mi sọ fún mi tí wọ́n ń pè nínú ìjọ yìí wọ́n ní anẹ́sẹ̀ ayọ̀ akọrin kan máa wà akọrin dáwì ọlọ́ba ìmọ̀ràn ẹ̀bùn àkọ́ọ̀bù ìmọ̀ràn ẹ̀bùn wọ́n di ọlọ́wọ́ tara ánìmínà sọ̀hárà ọwọ́ akọrin ẹ̀ ìmọ̀ràn ẹ̀bùn ọ̀kọ́ọ̀là nígbà wọn aṣọ fún fàkílà lẹ́fún wọn aṣọ fún ìmọ̀ràn ọ̀gbìn hussein yìí dé tó wọn pe iṣẹ́ àyínrọ̀ akọrin lọ́ọ́ máa ń fún lẹ́bùn yẹn wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní ọ̀bọ̀ pé àlà àyínrọ̀ bòye àlà àyínrọ̀ ìyẹn ni pé mo ti mọ fún yìí mo fi ń dáàbò bára mi nínú èébú ni o wọ́n máa délé ebúdé ìgbà àfa wo ni túnẹ̀ wo ni àwọn àdìgbé ọlọ́ọ̀dọ́ bẹ́ẹ̀ òun ṣe ṣe kíni o òun ṣe fún àwọn èèyàn onímọ̀ ọba mi mọ̀ ń wẹ̀ pé ni wọ́n máa ń gbọ́ àwọn àdìgbé máa lọ bú àfa nínú kásẹ̀tì rẹ̀ ti ń ṣe àfa ni wọ́n bọ̀ pé ara ẹ̀yìn rò pé ẹ̀rí mò ń fi ń ṣe kíni o mò ń fi ń dáàbò bo ọmọ afẹ́ kéèkù ọmọ afẹ́ kéèkù síbi nínú àgbáyé tá a bá nù hadith yẹn fi ìṣògo tòlè mọ̀dára ìmọ̀ akẹ́yìn ẹ bẹ́ẹ̀ orin lẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá já kọrin bí sí fatin kọ́ọ́sọ́ èdè pé ohun tí ń sọ yẹn ó dùn mọ́ yẹn yẹn ìkẹ́ síbẹ̀ yẹn ẹsẹ̀ kọ́ha lè ṣàròyè láti lè fi páyà kíni ọ láburú rẹ̀ nítorí pé wàhájú wìhìn àti láti lè fi páyà èébú rẹ̀ adínẹ́yìn ọba fún adéwu àfa owó tí ẹni súnà owó tí ẹni omi máa di bẹ́ẹ̀ ìyẹn lè fún ojú ọ̀nà mi ti àtúwò òun náà ní báàbò láàtó kiri mùsọ̀dí kọ̀ọ̀ká bìmọ̀ ẹ ṣùkú alẹ́ kiri mùsọ̀dí kọ̀ọ̀ká bìmọ̀ ẹ ṣùkú náà. حدثنا محمد بن المصري قال حدثنا معاذ قال حدثنا ابن عون عن محمد قال كانوا يقولون لا تكرم شريكك بما يشق عليه اه الي حديثي هنا هو بما باب لا تكرم صديقك بما يشق عليك. má ṣàpọ́nlé ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú nǹkan tí ó jẹ́ ṣòro nítorí o ti mọ̀ pé yóò ní lára lápẹẹrẹ wo àsáró ní sí tẹ́lómi bá jẹ́ àsáró báyìí wọ́n máa yà jẹ́ káàkiri. wọ́n á ní wọ́n ah, fẹ́ rà àsáró fún ọ ni wọ́n náà sì mọ̀ pé ọ̀bá mi lára wọn. ẹlòmíì ọ̀la ìkì ìṣù ni tọ́ba rẹ̀ ti jẹ inú ẹ̀ máa rò nípa jíjẹ làwọn èèyàn. ẹlòmíì ní ìyìn òtútù ló hé tìjú. wọ́n á rí kó gbà lọ́wọ́ ti wá sọ́fíìsì rẹ̀ báyìí ó sì hadith tọ́lá láàfin àná wọn ni haddathana muhammadu bin al-musanna muhammadu bin al-musanna haddathana ọba àtọ̀rọ̀ ni haddathana mu'az mu'az sọfúnwa mu'az náà sọ pé haddathana ibùn aw ibùn aw ní sọfúnwa ibà látọ̀dọ̀ muhammad wọn ni kánú yaqulun ibi àwọn ẹni ìsáájú máa ń sọ báyìí ìtumọ̀ rẹ̀ ni pé làrúbàmọ̀ hafidhu wa nasu ó ṣe fi kọ́ ti há ọ̀rọ̀ yẹn lọ́dà tó sẹ́lá kọ́ tẹ̀sí gbàgé ṣùgbọ́n ọ̀pọ̀ lẹ́nu àwọn ẹni ìṣáájú láwọn ẹni ìṣáájú tí wọ́n kí lọ́dà tó sẹ́lá tí wọ́n máa ń sọ báyìí pé ọ̀rọ̀ yẹn náà rinlẹ̀ bẹ́ẹ̀ yìí pé láàtó tìrìm sọ̀dí ìkọ̀ká àwọn ọ̀jẹ̀ kìíní ní òkú òṣèkọ̀ yẹn kò ti gbé pólẹ̀ tẹ́lẹ̀ láàtó tìrìm sọ̀dí ìkọ̀ká bímọ ẹ̀ṣùkú alẹ́ yìí mí ìṣàpọ́nlé ta ni o. ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú nǹkan tó máa máa jẹ́ kí ni o jájẹ́ nà wọ́n sàmọ́lé rẹ̀ ẹ̀rí. eléyìí náà mo da náà lélẹ́yìí o ìkẹ́ni ibẹ̀ òun dáadáa pé kéèyàn mọ̀ wà fún níwà òun ní jẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ sí òun kò fi jíǹkì rẹ̀ àgàgà kéèyàn tún ṣe àkólé ọ̀tọ̀ bẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́. ẹ̀rí àti pé kéèyàn tún sọ ìwọ̀ ọ̀rẹ́ ìhun tí ọba dẹ̀ jẹ́ ìsinmi ọ̀rẹ́ kéèyàn sọ ìhun tí hadith yìí sọ fún wa nìyẹn nínú báàbù mi ti àtúmọ̀ òun ni báàbù ziyara hadith ọgọ́rùn-ún kan àti mọ́kàndínní ọgọ́ta one fifty nine àbí ojú ọ̀nà one fifty nine ṣe hadith ọgọ́rùn-ún mẹ́ta àti márùnlélógójì three forty five wọn ni ni abdullahi حدثنا محمد قال حدثنا عبد الله بن عثمان قال حدثنا عبد الله بن المبارك أخبرنا حماد بن سلمة عن أبي سنان الشامي عن عثمان بن أبي سودة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا عاد رجل أخاه أو جاره قال الله له سلت وطابا نعم سلت وطابا ممشاك وتبوأت منزلا خاطب نعم وتبوأت منزلا لجنة أنا حدثنا عبد الله عثمان هذا حديث حسن لغيره حديث yìí ó di àdéhìí tó dé dáradá hasanu fún ọ̀mí ṣùgbọ́n àfìsí yìí lẹ torí wọ́n gbẹ nìkan ní abu sinan ash-shami wọ́n lórúkọ rẹ̀ ní ayé sábùnù sinan layyinul hadith. انه يقال ضعيف اني اني قال هو تخريج المشكات اللي شفت من الالبان رحمه الله حصل هو الصحيحة ها ثم في مدى جاء في حديث وسيك بعدوني ايه امام احمد وفايا امام تلميذ انه كان كنا الفير والصلة نجوانا متواني بزيارة الاخوان ما بيع عمى يو ابن ما جانا توفى انه الجناين باب ما جاء في الصواب من عادة مريضة ń tọ́ wá nípa ẹni tó lọ bí aláìsàn o wọlé o ṣáhid ẹ̀rí mi tún bẹ fún hadithi yìí nínú hadithi anas ọ̀yìndà abi yaaya àti bazaar nínú kashu. tó kí ni hadithi náà wọ́n ní hadathana abdullahi usman wọ́n ní abdullahi bin jaa usman ó sọ fún wa wọ́n abdullahi bin mubarak ó sọ fún hamad bin salama ó fún wa ní rògbò alátọ̀dà bíi sinan al látọ̀dọ̀ Usman ibn Abi Sawdata látọ̀dọ̀ Abi radiyallahu ta'ala anhu wọn làwọn tó dàbí sọ̀tọ́lá igi òjijì ọlọ́run ọba sọ báyìí pé ìdá ẹ̀ẹ́dà rọ́jùlù àkàrà téèyàn bá bẹ ọmọ ìyá rẹ̀ wò awùzàrọ̀ àádá ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí zàrọ̀ ìdá kúnnẹ̀ àádá ìnáwó yẹzúrò hó. ẹ mọrọ níbẹ̀ wò ní òrèkóòrè òun ni àádà ni wọ́n ti wọ́n sọ pé àyáádà alimọ́dọ́ àbí alimọ́rìd wọ́n máa kọ àlẹ́ àyáádà síwájú àwọn wọ́ọ̀dù bí àwọn ibi tó bá jẹ́ ọ̀fíìsù nìyí wọ́n ní wọ́ọ̀dù àyáádà ìyẹn ni pé ibi tá máa ń kórè ẹnìkan lè ti wá láàárọ̀ àtúwá nírọ̀lẹ́ ẹ téèyàn máa lọ tí ó máa bọ̀ òun náà ń pè ní áádà ń sẹ́rí lọ sẹ́rí bọ̀ ìbẹ̀wò ni o ṣùgbọ́n yẹn lágbára ju záàdà àbí záàrà lọ nítorí ẹ̀ ló ti wá nù hadithi ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí tọ́gbà yìí pé ìdààmú ọ̀rìndọ́ fàrùn ife ọmọ ìyá rẹ̀ yẹn nú ẹ̀tọ́ tó fún òun ní pé tó bá rẹ̀ fàrùn kẹ́lìmọ̀ ọ̀pọ̀ sí rògbò ń bẹ òwì nítorí pé gbólóhùn àádà ọlágbára ju kí ni lọ dáárọ̀ lọ torí àádà ó ń ṣàbẹ̀wò ni ṣùgbọ́n àfẹ́ mọ̀ bọ́yọ́dọ̀ rẹ̀ ní gbé àfẹ́ sí gẹ̀ẹ́sì lè dáálí ló sọ pé ìdá àádà rọ́jò lọ àkáhù àwùsàárọ̀ tí èèyàn bá ń lọ ṣàbẹ̀wò gbogbo gbàsọ́mọ̀ ọ̀yá rẹ̀ àwùsàárọ̀ àbábẹ̀wò dákúrekú. na gbá nàbí ọmọ ohun tí ó wì mọ́ sallallahu alaihi wasallam kò sí yé rárá àádá àtọ́pẹ́ ziyara yanni yanni tẹkẹrarù ziyara ó di yé bẹ́ẹ̀ qala Allahu èyí yóò sí ìbàjẹ́ nítorí tí ń lọ ní òbí lè wọlé lójú ó mú kejì wá tó lọ́wọ́ pé ìdá àádá rọ́jò ọmọ yẹn pẹ́ni tí máa ń lọ ọbẹ̀ ọmọ ìyá rẹ̀ wò lẹ́ẹ̀kan lọ́sùn àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò kó sínú rẹ̀ o kò sí ìyè rárá rárá ìwé ti sẹ ọlọ́run sọlọ́lọ́ ọ̀sọ́ ìbòlè rárá ọ̀sọ́ ìbòlè fàṣọ́ ha amúni kílíà gidi ọkọjá wáṣẹ̀ máa kọ́ yẹn lédè ó gbóko gbédè àmúdá lójó wí méjèèjì ọdún bíi wíwá dà ẹni tí máa ń lọ ẹlòmíín lọ wọ ọmọ ìyá rẹ lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta ni ìyẹn ò ní rọ́wọ́ mú pẹ̀lú ohun tá a fẹ́ kà yìí. lákìn onídàákúrekú náà nǹkan òun náà ti ṣe kí ni o ó ti wọlé. tọ́ba ti di wípé arákùnrin lọ bẹ ọmọ ìyá rẹ wò ní ìbẹ̀wò gbogbo ògbà a ó zàárọ̀ àbí ìbẹ̀wò kí ni o ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. قال الله lahu ọlọ́run gangan ni ọ̀sọ̀ fún báyìí pé pé bọ̀pá ìdùnnú ti jẹ́ tiẹ̀ o ẹ̀rí gbogbo adájú pàbẹ́wò sí ẹ̀yà jáde ó tún ṣe lára ẹlòmíì ẹni tọ́rọ̀ ẹ̀gán ẹlòmíì ò ní bẹ́ẹ̀ o ọba ọlọ́ èkó kú bí ọba kú òun lọ́mọ ọba àyè lọ́mọ àwọn míì ọba lọ bẹ́ẹ̀ o àwọn bàbá ti dání wọn bàbá ti dání ẹ bá rò pé a. Ah, ọkùnrin yọ gbádùn tẹ gbádùn tẹ báyìí ẹyà ọdún òní kírun mọ kí ló sì dé yóò làwọn mùsùlùmí tẹ o tọ́lọ̀ <laughs> ń lọ́sẹ̀ ọ̀ni yóò ní ìbọ́lọ̀ ní ọ̀sán wà ó gbàgbọ́ wọn fi ṣe wọ́n ṣe ajésù ló wọ́n gbàgbọ́ sọ òun. àbá kan wà méjì wa ni wọ́n tún gbàgbàlagbà ni wọ́n àgbẹ̀ wọn ní baba alágo olólùwọlé mẹ́ gbàgbàlagbà ni wọ́n àjọ kéwú ní kùlí àláyé jọ̀mù títí dòní ọdún tí bàbá bá rí yẹn wọn máa sọ lárúbá sí yẹn ẹwọn kéwù gbà ní ọjà ju kéwù sísì sí ẹ̀yìn yẹn kẹ lọlé kéwù ẹlòmí ọjà dé sanẹrì tí ọgbẹ lárúbá wọn àjọ kéwù dédà di bí ọdún méjì kẹkẹ ńgbà yẹn ni wọn fi ní sickness yẹn gbà yẹn ẹ bá wo kéwù àtìgbà yẹn tí bàbá bá rí yẹn títí dì sí báyìí ẹ bá fẹ́ lu wọn náà wà lárúbá náà lẹ́jọ̀ wọn ẹ wà wà ń bọ̀ ní bàbá aláàbò ìmọ̀ bóyá wọn wà láyé níbi ilé sínú ẹ̀yàn wà àgbàlagbà ni wọn àwọn náà ti máa ń fi àwọn aládé àdúrà yẹn nígbà wọn lẹ́ẹ̀dẹ́ gbà yìí bàbá jì sírù nǹkan bẹ́ẹ̀ wọ́n ní sickness yìí afẹ́fẹ́ ni bóyá fún àbí nǹkan bá wọn gbà kan ní ẹ̀sà làgbára wọ́n fẹ́ bóyá bí ọdún mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wọ́n lò lóyún wọ́n láwọn ọ̀rẹ́ kódà àwọn bá kẹ̀dé sọ fún mi pé kódà àwọn ti rẹ́dì pé àwọn ń gbádùn báyìí o aláàsì àwọn ti sọ́dọ̀ wọn. mo ládùúrú wa ní ah, àwọn máa lọ sí àwọn máa lọ sí sí àwọn ọ̀rẹ́ nìkẹ́kẹ́. sọ ẹni ó gbádùn àbẹ̀wò débi pàdé alọ́ọ̀bá láàrẹ̀ ó bá lè wò ó kú. àwọn kan rí mọ́sálásí ní ó dín náà nìyẹn bọ́ bá lè òun lọ́mọ́. eléyìí ẹ̀gẹ́ lọ́wọ́ àánú ìdí pàtàkì sílẹ̀ mọ́mú bá ti kírun dá fún jàmá kọ́sẹ̀ kí ni o ọkọ̀ júdà ọ̀ so that yóò wo sáfù wájú lọ yóò wo iná tẹ̀lé yóò wo yóò sábà mọ̀ báwọn yẹn ti ń kásùbà ni agbọ́ gbogbo àsùbà agbọ́ báwọn yóò ti jáde lọ bí sẹ́lọ̀sì asámọ̀tà àsùbà pé ọyẹ pẹ́ni tí bá ń gbé àdúgbò lè ṣe kí ni o kò lè wá kásùbà. lóde òkè ah, sáfù tí mo wò lọ yìí kò sí bàbá arísí ń bẹ̀ bàbá arísí ò sí ń

ìdá àádá téèyàn bá ń lọ ṣàbẹ̀wò gbogbo ìgbà àkọ́wù sọmọ ọ̀yá rẹ̀ àwùzà àrọ́bù àbí ń lọ ṣàbẹ̀wò ẹ̀ẹ̀kọ̀ọ̀kan sọmọ ọ̀yá rẹ̀ gẹ́gẹ́ tó máa ń lé sí ìfẹ́ sẹ́mi náà wá pàtàkì báyìí ń bẹ́ ọ. náà sọ ẹlòmí ọ̀rá yẹ tí ọba aráyè inú àìráyè náà lèyìn ó ti máa múra yẹ o. wọ́n dẹ̀ èèyàn onímọ̀ bí ó ti gbàlejò rẹ̀ nígbà bá rí pé èèyàn ńlá ló tó wá kí yẹn lé ṣégi ló dé àmọ̀kàn ní pé ká sálámọ̀ sí yín náà. àwọn kìnnìkan ń bẹ táwọn ẹlẹgbẹ́ ayé máa ń ṣe. kéèyàn ṣe bí lànà ẹgbẹ́ ló gbé wá ẹ̀rọ nínú súnà lọ́dẹ̀ wa. kì í ṣe pé ẹgbẹ́ lónìí. kì àwọn ẹlẹ́gbẹ́ àdè máa ṣe kíni o wọn a máa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ti ní táìmù nígbà a fi wà láàrin wọn níjọ́ kìíní àná tó fi gbé ìwọ dídì kó gbogbo àwọn ará ilé ẹ bá sọkọ fún tí ọba sọkọ irú ìyẹn wọn fi kọ́ wá jù gbọ́dọ̀ máa fi yẹn kí yẹn máa hàn báyìí àmì ẹ̀sìn yẹn kí èèyàn máa ti tàbá jókòó pẹ̀lú ẹ̀ pé pé àwa di ẹ̀jẹ̀ bí àwọn kan náà àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ni abilé ìsìlámù lá abalẹ̀ ìsìwáwò ìzàmùtàkàrò bí kọ́ ẹsẹ̀ náà ó tẹ̀mí mi bàbá àtìmí ní ìsìlámù ní ní bàbá mi ní ìsìlámù tí mo ní tí mo jẹ́ iná rẹ̀ táwọn yẹn bá ń ṣe fáàrí pé ìrìn ẹ̀kan làwọn ti wá èmi ó sì máa lọ pé mùsùlùmí lèmi èmi ó máa ṣe fáàrí pé ń sún náà lèmi ẹ wò mí dáadáa ni ẹ rí pa súnẹ̀ lára mi kọ́ wá sí nǹkan tó lè fi hàn òun ni pé ẹbí mọ méjì àwọn mẹ́ta ẹ wá gbéra láti ní kíni o ọ̀dọ̀ àti fáwọlì háìkì mẹ́ẹ̀ ọ̀dọ̀ àbò ahmed ọ̀gbéra mẹ́ẹ̀ ìwà àtẹ́lẹ́yà tí wọ́n gbọ́ ọmọ kọ́rùn kẹ́ máa bọ̀ àfàlùkọ ojú títì yẹ́s kọ́ máa wá <laughs> àwọn ẹlẹ́yà yìí àbá ah sísìn wù èmi náà ni wọ́n ṣe ń sè yìí wàlá nígbà tó já sí wípé ẹni tí wọ́n pátá kò sí ju aláàdára wọn lè máa tún para wọn ní pátá báyìí lọ́wọ́ àpara wọn pátá lójú títí sẹ́ni tó wá sí dáadáa lẹ́yìn kọ́ wá dúdú. ìyẹn wọn fi kọ́ wa nígbà tá a gbà lọ́dọ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ ńgbà wípé ó yẹ kí táìmù wà tẹgbẹ́ yẹn ọkẹ́ ìdí sí ìdí báyìí kìí sẹgbẹ́ lónìí súnẹ̀ lónìí akẹ́ ìdí sí ìdí gbọ́dọ̀ à lọ abẹ́ lọ sálámù sí àfa Yusuf abẹ́ sì kẹ́sì tí gbogbo olé ọ̀kẹ́ ti sí jáde bẹ́ẹ̀ táwọn bá wá bẹ́ẹ̀ sí yẹn ọ̀nà ẹ̀yà tuntun á mi kìí ṣe pé á lò bíi o ó lè já pé á ṣe àárọ̀ kọlu ẹ lẹ́ọ̀ ẹ dákun òsì ni fi tó orun náà fi tó náà wà ìyẹn náà àdàmọ́ lè ní àmọ̀túnmí lè ní wọ́n bá ti ẹ̀ jájò ọdún dáadé mọ́tò ní sì yàrá bẹ́ẹ̀ kò sí ìfẹ́yìn máa lágbára ni. tó ẹ tú àwọn ẹlẹ́ alẹ́ káwọn máa bá fàájì ní ọ lọ ẹni wọn máa ti fàájì ẹ lè béèrè àwọn àfọwárì bó ní tètè sí lọ bó tiẹ̀ níṣẹ́ ìní kan ìgbà kan àwo kan kó ní gbogbo ẹsìn lọ sí ọ̀sán ti wàhálà kan àwọn ẹlẹ́ àní ọ̀tún yàtọ̀ táwọn èyí tí wọ́n kọ́ra ń kọ́ kúkọ́ fíyàn lọ sí ìyàwó rẹ̀ lọ sábẹ̀wò tẹ́ kó ń bẹ̀ tẹ́ ọ̀sán pé tẹ́lẹ̀ àwọn ọlọ́ọ̀dì gbà ń kí ló sì dé ẹ ò tẹ bá fẹ́ tọ́dẹ̀ yọ máa tutù kọ́ máa dára ẹ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ à bẹ́ẹ̀ làbọ̀ òbí wọ̀nyí pé tọ́ òun má sì rìn lónìí o ìwé àbẹ̀wò rọ̀ làwọn á lọ sí i mo rọ̀ bá àrìn ẹdí ẹni tí ó sì níyàwó náà lè gbéra bẹ́ẹ̀ pé mọ̀kàn ní wákì tó sì fara da wọ́n ṣe fàájì wọ́n béèrè àwọn àti. tó bá di wípé yẹn lọ ṣàbẹ̀wò dákúrekú sọmọ àyà rẹ̀ àbábẹ̀wò ẹ̀kọ́ kan qala Allahu ọlọ́run gangan ni ó sọ fún tọ̀hún báyìí pé ìdùnnú ti jẹ́ tiẹ̀ ọlọ́run gangan ni ó wí fún yẹn o ṣáàkà ìrìn rẹ tó rìn yìí ti jẹ́rìn dáadáa wọ́n tàbá wá ẹ̀tẹ́ paríparí ẹ̀rí kí làwọn àzọ àwọn ọ̀sẹ́ ni ó béèrè rere láyé tó béèrè tó tó ẹni tó béèrè àlùjànnà kò dẹ̀ sẹ́ni tó sọ aláboru tó ẹni tó sọ fún òní fún kíni o wọ́n máa sàbẹ̀wò lórí rẹ̀ yìí àbáwárí nǹkan bẹ́ẹ̀ wọ́n wá ata manzilan fil jannati ti ní ìgbàláàyè ìjókòó tẹ́tẹ́rẹ́rẹ́ sínú kíni o sínú àlùjànnà lórí kíni o lórí àbẹ̀wò àbẹ̀wò yìí náà ló dé o ẹ dákun ẹ̀yà jésù náà yé o táwọn ẹlẹgbẹ́ bá yé ìmọ̀ yín lọ́wọ́ yára ni jẹ̀mí àwọn kíní kan da jẹ̀mí ẹ̀wò ni ọ̀dà jẹ̀mí ẹ̀ mùsùlùmí da tọ́lọ́ ti wà nùsọ ọmọ kíní náà ló kéwú kàn yín àdìsí ilé yìí ojú lè yóò fi máa gbéra àwọn tá a bá yẹ sí ẹgbẹ́ ká yé súnlẹ̀ yìí òun ni ẹ ká mọ àwọn àlọ́ ara wa ẹni ọba yé lóye ẹni ọba kú ló kú wọn rí ó sèyàn àmọ́ rí ìbá àti kínní ẹlòmíì ò ti pẹyọ nísìsiyìí tí wàhálà ó ti ṣẹlẹ̀ tipẹ́ ó lè jẹ bí nípa ẹlòmíì gan àwa sì yó ta lè sáré sáwó jọ pé ah ebi àdìgílẹ̀ rí ebi ebi ẹ̀wẹ̀ nísẹ̀yìn bí báyìí ẹ̀ló lágbájá kí ló mú wa ìbílẹ̀ fẹ́ mú nǹkan báyìí wá ọmọ ya báyà fẹ́ lọ ṣètò báyìí fọmọ ya ni kí ló jẹ́ àmọ́ àbẹ̀wò yẹn ló jẹ́ àgẹ́tì pé àti bíi ti ọ mo ní ọjọ́ lè jáde gà ebi kíní inú láàbì wé ti ta ebi ń parí ọlọ́sẹ̀ ń polówó kẹ́ni tí ọ̀wẹ́ nú ní ọ̀wẹ́ ta àwa lè rí mi lálẹ́kọ̀ alẹ́kọ̀kọ̀ dárúsù nì. torí bẹ́ẹ̀ kìí ṣe jẹ̀mẹ́ kankan ló ní Islam ló ní ká máa lọ tẹ́ra o níbẹ̀ wò tẹ́yọ̀ sọ pé ah ẹni wàá gbẹ wá ń jẹ ta ni ah mo tún ní ìwọ ọmọ ìyá mi náà ni ní èmi fúnra mi ah. <laughs> tàbá wá àtà mọ́nsìlá yẹn kẹ́ tó tọ́ kẹ́yìn yìí kẹ́ tó lágbára. pé ọtí pẹ̀tẹ́pẹ́ rẹ̀ tó jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ tí wọn ò ní léèyàn. àgbẹ̀ ni wọ́n bá gun plane dc ọ̀tà bá wà sínú plane o five hours náà ni o. ìgbádùn yẹn bí kọ́ bá tẹ́ mọ́tò tọ́ ni o. wákàtí márùn-ún náà ni tọ́ọ̀ bá ń lọ Saudi láti Lagos láti Lagos state láti kẹjà lóòótọ́ wákàtí márùn-ún yẹn bí kéèyàn lọ́dún márùn-ún ni. ìgbádùn tó rí mbẹ ṣé bàbá wù lílé ọ pẹtẹpẹ rẹ mbẹ aláìsọ wá ni kò dé ju dàbá yìí lọ <laughs> sọ gbogbo owó ẹsìn sẹni yẹn lọ sọ ni wọn fi sẹ wọn máa fi sọ sẹni wa wọn wa wọn gbogbo ẹ wa èyí wọn fi lọ wọn wa náà èyí tó tutù gbogbo ẹ wọn wa wọn fi sọ sẹni yẹn ayé ó ní ẹ wọ́n ní ìsìn irú irú bàrà àti lọ sí sọ̀rọ̀ ìdíyà lábẹ́rẹ́ àti màbúdù lọ màbúdù tó gbéra lọ gbogbo ẹni ọba já tákìrà yẹn ó ní xidima wọn bá ń pè ní xidima ni pé tíyẹn bá tètè lọ òun dẹ́ẹ̀ tó máa dé títí wàá lóṣù kẹ́mbẹ́ tó lóṣù kẹ́mbẹ́ wọn lẹ́yìn oṣù kẹ́mbẹ́ àfa kódà tó ọba jáde pẹ̀lú ògùn ọlọ́run ọkẹ́rù ta ẹ mọ̀ pé lábọ̀ ò lè fò lójú wájú ìtara yìí ọ̀kẹ́rọ ẹ̀ sàtì ọ̀yà àjókòó sí i ni torí wọn ò ní mẹ́kọ́dọ̀ sí kẹ́ wọ́n lọ kó dànù ni ó wọ́n fẹ́ ru wèrè lélẹ̀ wọ́n lọ dànù ọ̀yà ò ní fẹ́ rí gbogbo jágùjàgù tó ń kó káàkiri tọ́ ọ̀yà àjókòó sẹ́rù yẹn tó fi èdè mọ́bi tó dì í lọ ni tóbi ti pé báyìí kó táìmù gan tún ni ó tún láago láago ni bá ti pé àwọn òṣìṣẹ́ òǹtẹ́ẹ̀lì yẹn wọ́n kẹ̀ wọ ẹrù ni wọ́n fi kíni jálùkẹ́rẹ́ wọ́n fi tì í bọ́ta ìgbésẹ̀ àsìkò tó lò ti tó irú eléyìí ní ìsìnkú síta bá wó òlẹ̀ sọ́gbẹ̀dẹ́gbẹ́ rẹ̀ mẹ́ ilé ní ìdílé jókòó pé à ah, à ah, ìgbà tí máa ń dùn ọlọ́run máa jẹ́ ọtẹ́ máa lọ̀rọ̀ bẹ́ẹ̀lì yìí à ah, sáńgbádùn èsì tí gbogbo ẹni ń ṣe mí ní jọjọ mí ní jọjọ ẹ̀wọ̀n alóògùn kẹ́ ti pé àdí apé náà nìyẹn ó ti pé mẹ́ni tó dé lọ sí àbẹ̀wò bọ́yá oní gbogbo gbà àbọ̀ nídàkúrẹ́ ìsán mẹ́ta ẹ̀sìn àkọ́kọ́ tìbùtà ìdùnnú kọ́kọ́ ti jẹ́ tiẹ̀ náà ìdùnnú yàn wá yé wa o lọ́lọ́run ò ti sọ ní ìdáàpọ̀ ó lè jẹ́ tayé náà ó sì lè jẹ́ tán ìwó làwọn afẹ́fẹ́ àti ìdùnnú ayé àti tọ̀run ìwó làfẹ́ bákan náà tọ́wọ́ bá mọ̀ ń ṣàkà ìrìnlẹ̀ lomi orin o tí ó pàdánù bí irú ẹni tí ń rìn lọ́wọ́ eégún sí ẹni tí ń lọ òrò wọn tún fẹ́ fìyà lomi ò tún lọ rìn wò àwọn bàbá àdúgbò màlẹ wọn sì dọ́gbọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ wọn lọ wọn lọ wọn lọ pàdé wọn ní ọyọba ni láàyè wọn kẹ dọ́gbọ́n wọn tọ gbogbo ọ̀nà ilé balógun ọ̀nà ilé kíní ẹ bí wọn ń ta sọgbẹ wọn sì dọ́gbọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ wọn ti mọ bẹ́ẹ̀ mọ àwọn olóró ń kóró lọ báyìí àwọn ní oṣù lọ sí dídí láti ètò tó a ti wà pẹ̀lú yín báwọn bàbá wa ní máa wà pẹ̀lú yín látàtijọ́ wa o láìláà sẹ́rẹ́ eléyàn ẹ̀rí pé làmúyẹ́tì mọ̀ ṣá o ìrìn rẹ̀ o wọ́n yẹ pé ẹ̀sán kejì ni ẹ tọ́ bá mọ̀ ṣá ìrìn rẹ̀ ti dé gíní o ó tún ti dà ó tún rìn sórí ilé tẹ̀ lórí ipò rìn lọ sábẹ̀ o. ìkẹta wa ni ọwọ́ tàbá wọ́tá mọ̀nzílán fìlìjẹ̀m àti wípé o tún ti wá sí gíní o o ti ní ìgbàláàyè ìdúkòó tẹ̀tẹ̀rẹ́rẹ́ níbo lálùjẹ́ tí wọ́n ní sọ pé táìmù ẹ̀ ti tó ọ̀yà àdéhùn mi ká tó débẹ̀ nígbà tá láyé wa fi ọ̀tẹ́lẹ̀ náà wọ́n ní típtà yẹn àdúrà ẹ̀ mọ̀ fún wọn sọ bẹ́ẹ̀ àwọn afáàgbàrà yẹ̀ wò wọ́n ládùúrà ìpẹ́ pẹ́ẹ́tà ìtumọ̀ rẹ̀ ni wípé ìsẹ̀mí rẹ ti da láyé àti lọ́run tọ́ọ̀bà mọ̀mùsáàkà wọ́n ní kó dá ìtumọ̀ méjì gan nítú àsìkò tó fílẹ̀ tó fi lọ ṣàbẹ̀wò ó ti dá fún ààyè yẹn gan náà ó ti dá fún. wọ́n ní kódà àdàpè tún ni nípa abẹ́nìyẹn ṣe rìn ìwà rẹ̀ àti bọ́rọ̀ rẹ̀ ṣe máa rí lọ́rùn àti wípé tàbá wá àtàrí tí wọ́n ní pé àlóòdù ó tọ́ ọ̀pẹ̀ lálùjẹ́ náà lórí ìfọ̀rọ̀ ṣàbẹ̀wò tó tàbá wò báyìí á rí i pé hadith yẹn inú àgbọ́yé rẹ̀ sí ìlhàkú ìsinlójú kòrò aláàyè adátil pé ká máa lọ ṣàbẹ̀wò gbogbo nǹkan fún àwọn àkíyàs àwọn ẹni ẹ̀ṣà àwọn tó bá tún jẹ́ ní pàtàkì bí kí ẹ máa lọ bẹ àwọn àfáàwò ẹ̀fẹ́ wọn máa lé sí ìbẹ̀rù ọlọ́run àtọ́tọ́ àfa àti ọ̀sọ̀ yìí pé ẹ̀yìn sì tún wà lórí pé ń bó sí wọ́ọ̀dì mọ́ látijọ́ yìí. ẹ ò nífẹ̀ẹ́ kẹ́mi ẹ̀gbọ́n náà nìyí ń sì ń lọ bí sẹ́mi déédéé òsì yìí ni ó sì tún gbọ́nù lára yín náà òní bún yẹn ń sùúrù. tí máa lọ bí àwọn ẹni ẹ̀ka o àti ládàtọ̀ wà ń bẹ̀. hadith mi tún ni wọ́n ní hadathana bishiru wọn ni muhammad náà. hadathana muhammad qal hadathana bishiru ni muhammad qal hadathana abdullahi bin mubarak an amin sawda qal سمعت مالك بن دينار حدث عن ابي ظالم انه مدرسه قالت زارنا ابي سوداء يبيا نعم كذا وناس سلمان من المدائن من المدائن إلى الشام مشي وعليه كتاب وعند الومس قال يعني سراويل سراويل مشمرة قال ابن ابن سودة بقي سلمان وعليه كتاب آه، مضمون مضمون رأسي حافظ لأذنيه يعني أنه كان أبخش فقيل لا فضحت نفسه قال إن الخير خير الآخرة آه وحديث إلينا yìnyín tún jẹ́ hadithi tó lágbára nípa ọ̀rọ̀ ká máa lọ ṣàbẹ̀wò. wọ́n ní ọ̀rọ̀ Ummi Darda ní sanadi ẹ̀dẹ̀ ti dá ọ̀rọ̀ Ghalib sọ́yìn bàbá ìrùmámá. مال نیاگه صدوقون یخته هلو تانی بیت این هم ساشه خالو ابن شوزا معدل نیا سما بلو این ان و خیر الاخر صحه مرفوع علی را بیا بن نبی که سر آم دو دا من قلعه صحیح حکن نینو ابن عبی دنیا فایانو کنو توادر ابن عساکر فایانو التاریخ آه, آه, آه, آه, آه, آه, آه, آه, آه, آه, آه بشر بن محمد حدثنا ọba àsọ̀rọ̀ ní abdullahi ibn mubarak hadathana yẹn náà bá àsọ̀rọ̀ kó alásọ̀rọ̀ ibn shawzab ó ní mo gbọ́ málíkà abúna dìínárì yóò hadithu málíkà ọmọ dìínárì ó mú hadith yóò alásọ̀rọ̀ àbí gọ́ọ́líbì bàbá gọ́ọ́líbì bàbá gọ́ọ́líbì náà wá sọ pé hadith yóò alásọ̀rọ̀ àbí dàrdà ó ní záàrọ̀ ní salman ẹ̀rí àwọn àfáwa nìyẹn ẹ̀rí pé ìdí mo wí kéré díẹ̀ o tí wọ́n ní kó gbéra láti ọ̀dọ̀ àtìfáàrò kan máa rìn lọ wá bí báyìí ọdún ìpínyà tún kéré ní ẹ lọ́ọ̀tún ṣerú àbẹ̀wò tó jì bẹ́ẹ̀ nìyẹn ó tún kéré ẹ máa gbọ́ báwọn afáà wa ṣe lo àwọn àdéhìsì onízìyàrá dé onízàrà ni Salmanu min al-Mada'in oní Salmanu wá bẹ̀ wá wò láti ibi tó ń pè ní al-Mada'in bẹ̀ ló ti wá bẹ̀ wá wò ọ̀nà jíjìn wọn lọ ṣáàbù bí ìlú sílù bí adà aláfẹ̀ẹ́ jágbe pé ìyẹn wá láti pàfó wá bẹ̀ ìwò ń sẹ́yìn mọ́ọ̀sì yá lẹ́ni tó rìn ìpàkọ́ dà tún mìíràn sí yẹn o àwọn agbọ́njúmọ̀ bàbá kan nílé agbáńdámbì báyìí bàbá àpàkọ́ là máa ń pè wọ́n wọ́n ti jáde láyé àwọn bàbá ní ìfẹ́ láyé bọ̀ kí wọ́n tó kú yẹn náà lágbà àwọn tí wọ́n bá fẹ́ lọ ìpàkọ́ wọ́n kàn gbéra látùbá ni pẹ̀lú ògùn ọlọ́run wọn akálánsáre ńlé wọ́n ti gbogbo bùkálà tí wọ́n fẹ́ ṣe wọ́n ti wọ́n akálánsáre ńlé lárúgbó bẹ́ẹ̀ náà làwọn àyè sì mọ̀ wọn àwọn bàbá ń wọ̀ èkó ti mọ́ra àwọn àgbẹ̀ mọ̀ fẹ́ dọ̀hún wọn àti káṣí bá mi wọn bá ṣe gbogbo bùkátà tí wọn ti tán wọn sì máa wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn sì bàbá pàpọ̀ náà là máa ń gbé wọn ìgbà àmọ́ ti dé fẹ́ẹ̀rí. ó ní Ibn Shawzab ó ní mọ̀gbọ́n mọ́lẹ́ kàfọ́nù dìínà tí ń sọ báyìí pé ọwọ́ alátọ̀dọ̀ àbí Ghalib àbí Ghalib náà tó sọ wípé alátọ̀dọ̀ Ummi Darda Ummi Darda wọ́n ní zaro ní Salmanu Salmanu Faris ọlọ́wọ́ àbẹ̀wò àwọn ìjọ láti Madain lọ sí Sham. orin wàhálà ìhìkìtà ó sì fi aṣọ kan lé ara wàndàrúwàrù àti ṣòkòtò kan yàní sàràwé la mùsàwárà àbí mùsàmára ṣòkòtò kékeré tán ẹ pé ẹ̀ǹdàrúwàrù ṣòkòtò tó ṣe pé ohun tó ṣòkòtò yẹn máa bò òun náà ní kíni o àlẹ́ àwòrán tó lè mọ̀ ọ̀gá lọ́rọ̀ àrọ́tùmí àwòrán tó lè mọ̀ ọ̀gá lọ́rọ̀ yóò kò tí àwọn èèyàn máa ṣe ha ha ha òun ní ṣòkòtò yẹn bò ìwà rí bọ̀ láti pàpọ̀ bẹ́ẹ̀ lórí fọ́fẹ́ lọ àdéhùn ziyara òsúnnà ziyara ìlàbẹ́sì àbẹ̀wò ni. Hallelujah wọ́n ní Salman wá bẹ̀ wọ́n wọ̀ láti kí ni alimadain lọ sí kí ni ṣáà lẹ́ni tó rìn wọ́n alẹ́ ìhìkìsá ẹ̀dá kan ẹja yóò súnà yóò ló fi yàgbé tẹ́lá yìí amú gbogbo kùndìẹ̀kùndìẹ̀ àwọn ẹja tètè chéńjì ẹ̀ alààyè ká máa bẹ̀ wò àbí ẹni ọgbádùn ẹni tí ọgbádùn náà ẹja máa bẹ̀ wò ká máa bẹ̀ra wa wò dáadáa ká máa mọ bóun ní àwálù wá sí lọ kèé ṣe àwọn ẹgbẹ́ wọn ní súnà lónìí wọ́n yọ ọlọ́run fi hàn sálákòóso ní ìyẹn lè jẹ́ lè mọ mọ́sálásí ìyẹn lè já sáájú àbí wọ́n fi hàn ṣe àwọn alága ẹgbẹ́ kan ẹ̀sìn yẹn sìn alága kanṣu àbí alága ibì kan ọ̀sájú olórí yóò fẹ́ yóò sọ àwọn èèyàn kan pé ah, dábìí ni ọmọ alága wa nù nígbà lọ́sùn kẹta ni mo ti lásẹ̀ ni mo ti dá lẹ́sẹ̀ ni mo kú mo kú ẹ̀ ni ẹni ìsọ̀rọ̀ alága wa nìkan létí mi mọ́. ẹ dákun ẹ jẹ́ àwọn wò wọ́n ní Salimani wà bá wa láti gbìyànjú mọ̀dá ẹni tó rìn lọ sí ṣáàmù ṣáàmù làwọn wà ó sì mú aṣọ kan léra àti ṣòkòtò tó bo ìhòòhò tó burú jàjì yẹn ni pé abẹ́nìkan ló bò ẹ̀rí kọ́lá ibùdó ṣáwùzáàbù à ibùdó ṣáwùzáàbù wà sọ báyìí pé àwọn rí Salimani wà níhì ìṣe òmùmùrà àwọn ọ̀rẹ́ sísá lèmọ́ọ̀nù wọ aṣọ tó ṣe wípé yanni wọ́n gé orí rẹ̀ láti wọ́n kẹ́rọ̀ra làárá yìí ló korí bọ̀ wọ́n là ó akọrùn ó korí bọ̀ báyìí. sáàkìtò ọ̀dùnẹ́yì aṣọ yẹn ọ̀tún ní apá méjèèjì. ẹ̀rí. wọ́n ní yáà ní kana arfash ipò kan tóbi gbàgẹ̀rẹ̀ lára ẹ̀ lásán ọkàn ó ti táwí yẹn àwọn ti lò gbèsè ni àwọn sábẹ́ fi lò àfa àkẹ́kọ̀ọ́ lọ́run jẹ́ ó lè túbá kó tó lè kú náà àwọn àfa àlù sẹ́yìn náà wọ́n pè mí jọ kẹ́ ń wóró wóró bẹ́ẹ̀ fún tó kòtò rẹ ti ń fò òkè sì ní jẹ́bẹ̀ ọ̀ọ́bì wọn àwọn ìwà àti olùsí gan àìsí ìṣòro alihamudulila náà wọ́n fi lọ́ọ́ bí wọn wọ́n ní tó wọ́n bá dé tó kòtò ni ọ́ balẹ̀ ní wọ́n ní mọ̀ kó sì ní dànẹ́bí la. ẹni wo wí báyìí orí mi dìde mo bá fún ẹkùn mi bá ń ké bí wọn máa lù ú fún mọ mi bá ń wu mi ń ké ọlọ́wà ń lọ ọdún tó kọ̀tọ̀ débi rà ó sì ní. èmi àwọn àmọ́ wọn ń pè lọ́rọ̀ ní ṣé èmi kéèyàn ọkọ èmi kéèyàn ọlọ́kọ̀ káàkiri èmi kéèyàn ọwọ́ sọ alhamdulilayi àárín ogun ẹ dákun yòówó á ní jọrọ kò yé mi mọ èmi kéèyàn ọfẹ yàwó ni àníyàwó ni àwọn mọ wọn kú máa ń sọ̀rọ̀ wọn máa ń kó ni wọn fi gbà kan dọdún ọmọ ohun tí wà ń tọrọ ni ọwọ́ àdójú ẹ tó kù ní wa báyìí ká máa fi pẹ lára ẹ̀ka tó ń bèrè bò ló fẹ́ràn títí tí ń fi kí tẹ̀lẹ̀ káàkiri agbádá lòun tó fẹ́ràn fún mi à agbádá bò tó ni ẹ dákun kí ni wà jọrọ. orí bẹ́ẹ̀ láti sàlẹ̀ ọ̀pá tiẹ̀ sí àwọn èèyàn tí wọ́n lè wò sùn ní ṣe máa ń ṣẹlẹ̀ sáwọn àfa wa ẹ pé wọn ò ní wọ́n máa ń fún wọn káwọn àfa wọn máa wò ní wọn kẹ́sìn òfin ní gúnrégé wọn gbàtà àfa náà bá tún rìn ju wò wò káàkiri wọn ní kí ló dé àfa ló wọn ọ̀rá sọ̀wọ̀ náà ni lẹ́yìn tí ajókòó ti kéwù yìí mọ́ ọ̀dà àfa àtẹ́fẹ́ wọ sọ ni ọ̀yà sọ ni ẹ ṣe bẹ́ẹ̀ láti ṣe. ẹ̀ẹ́ kìnnìkan ni àfa àtẹ́fẹ́ gbélé ni ọ̀yà ẹ̀ máa gbélé àfa àtẹ́fẹ́ gùn kọ ni ọ̀yà ọkọ̀ ni ẹ̀ máa gùn kẹ́yìn wá fi ní jókòó tí mo tọ́ yẹ ká ẹ jókòó tì mọ́. so dákòtò sálá nbí tí ń lọ nìyẹn tí ọba ní àwọn tó ní bẹ nbí tí mò ń lọ nìyẹn tí wọn sì ní fẹ́ káfíńsì sọlá ń kó rìn rìn òsì bí kò sí pẹ́ sí ló fi wá bẹ́ẹ̀ kékeré yẹn múra bẹ́ẹ̀ àwọn ẹni tí ò ní wà náà àwọn sọ̀hábà irú ẹ̀ ní àwọn afáwà yìí àwọn òbẹ̀ fáwà sẹ̀yìn náà wọn ò lò ó jẹ́ kí nǹkan ẹ̀rọ amọ̀ níwọ̀n tàbí ó sì mọ̀ yìí mọ kó sì lójútùú kùtù ànábì òfò bàbá làárọ alhamdulilá à ń ra aṣọ olówó iyebíye tí kò tó wá ń fún bẹ ẹ̀dá kò sáwà tá a bá wá ra ọlọ́run bá ń bọ̀ ọ̀run gẹ́gbọ̀dá musa òun àti sulaimanu rọ́ọ̀jì ọmọ ìyá wọ́n ní ustaz fi agbádá làwọn fẹ́ kẹ́ máa wọ̀ wọ́n lágbádá bò àyè ìdàgbàdé lọ wọ́n ní náà làwọn fẹ́ wọ́n rìn kìíní wọ́n rìn kìíní mẹ́ta wọ́n ti bẹ́ẹ̀ wọ́n rìn. ẹ̀dá fún gbà kódà tí wọ́n bá ara báyìí wọ́n lè lọ ra bí ọ̀pá mẹ́wàá lápẹ̀rẹ̀ ni wọ́n lọ rọ̀pá mẹ́wàá ẹ̀dá fún tó ti ń lè yẹn lọ yẹn òsì ń tàyẹ̀ lè yẹn lọ ra agbádá ọ̀pá mẹ́wàá tá a tún kó tẹ ọ̀nà ẹ̀sìn ṣé wọn déyàn á wá lẹ́yìn tí yẹn ti wọ bùbá tẹ́ tó bá tún bí agbádá tó tún gbélé báyìí kò sí wà nígbà aláàbò kòkòtò lọ́wọ́ ò pé wọ́ọ́ rẹ̀ jẹ lọ́wọ́ yẹ ká gbé kínní yẹn sínú náà lẹ́yìn náà ni pé la sọ ọ̀jẹ̀ ẹ̀sùn ni pé wọ́n tún sẹ́ gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fi ọwọ́ sí sẹ́gbẹ́ náà wọ́n bá tún sínú owó tí wọ́n ni orí náà tí wọ́n ti so nípa bẹ́ẹ̀ àwọn tí ò ní wà nù sàhábà irú àfàwà sẹ̀lẹ̀ ìdè kan mọ̀ báyìí ṣùgbọ́n gbósì lọ́dà nẹ́bí láàmú ní sòkò tó ẹ̀ ṣe fò irọ́ ẹ̀sìn ló gbé wá bẹ́ẹ̀. so nípa bẹ́ẹ̀ Ibn Shawzab ó ní awárí Salman wà alayhi kìsà aṣọ yẹn wà lọ́rùn rẹ̀ tó yẹ pásọ ni mọ̀tòmọ́tò rat wọ́n gé e lórí wọ́n gé e lórí ẹ̀rí. Ah, àríká ẹ eh, sọ ó si tún wá jẹ sáàkìtò lè ipe kò tún wá ní kò ní bí eh, ẹgbẹ́ méjèèjì kò sí níbi aṣọ yẹn ọ̀lápá sọ yáà ní anahu kánà alfash wọ́n wá sọ báyìí pé ṣàwùwá àtàní wọ́n làpá ah, bí wọn bá dẹ̀ sàbẹ̀wò yóò múra gidi lọ ibi tí ń lọ. èèwà ni alọ́wọ́ tòkòtò wípé aṣọ kòjá kọ̀ lápá. àfa ni a innal khayra khayrul akhirah. ẹlẹ́yìn náà ń pè ní tàwùkì ààrẹ. ohun tí ń jóore tòótọ́ lórí ọ̀run orí ọ̀run lèmi retí lórí àbẹ̀wò tí ń lọ sí lọ́sí wọn pé wọ́n bá lára mi rẹ̀ ti gbé egungun níjù bẹ́ẹ̀ lọ níjọ́ ní wàá tó ní mi. láti gbé lọ báyìí náà innal khayra khayrul akhirah oore tòótọ́ oore pàápàá mo lórí ọ̀run. ẹ̀rí àgbọ̀yé bá wà nù hadithi yìí a máa rí níbẹ̀ ẹ̀rìn tì náà ò sọ̀ hábàtì láti máa ń fi kíní ọ̀rá títì. ìṣàkólékẹ́ àwọn sàábé tí wọ́n máa ń ṣàkólékẹ́ ẹ̀bí sẹ́fẹ̀rí ìmọ̀ àtúráfòlù lẹ́sìyàrá ti àfáàdéhìn. sáwọn adá àbẹ̀rẹ̀ àwò lágbo ilé lábẹ̀rẹ̀ àwò ní ìrìn àjò. àwọn sàábé tún ṣàkólékàn ìmọ̀ àlọ́ bẹ̀rẹ̀ àwọn wò lájò. wọ́n máa rìn fàtọ̀ àwálìhìm látún ti fi mọ kíni o kíni ṣèṣì bóun ní ṣèṣì wọn ṣe ń lọ bóun ní lọ́dọ̀ yín o kílẹ̀ ń kojú ó lè jọ́rọ̀ lásán láti rìn ra wa lọ́gàn kí ni ogun kẹ́nẹ́ ni máa ń jówó gbìdẹ́ lomi gọ̀ọ̀sì nìyẹn o ẹlòmíọ̀ lọ́ọ́ kálá rẹ̀ láti jọ́ nígbà tó wọn wá rówó ra mílíkì tí gbogbo èèyàn ọmọ ti ń bẹ́ẹ̀ lù àwọn ilé ìgbìmọ̀ tó yẹ kí wọ́n bá ti jókòó wọ́n pin òní wọ́n rọ́wọ́ pin mọ́. wọ́n yẹ jókòó báyìí wọ́n kàn rojọ́ ní tàwọn pé oṣù méjì lónìí táwọn ò tí ì rọ́wọ́ gbà táwọn yẹn wọ́n pin wọ́n jókòó. wọ́n ti pé ní ẹ̀rọ arẹ́ lomi ìjọba mówó jáde nínú wọn owó tó ti dọ̀tí ní òmù jáde. ẹ̀nà pé yìí sábà rówó tó dọ̀tí lọ́wọ́ ọrú wọn bí àwọn èyí tí ó le tí ó tuntun dáadáa <laughs> ọmọ kan gbàdá fi wà ń sàwọ́dí wọ́n máa ń pè ní àlè àlè nínú àwọn ọ̀rọ̀ àdó mọ́rọ̀ owó kan kí a máa béèrè lọ́wọ́ ẹnìkan ní ó lè sọ pé àbí mo rí rí ìyá ẹnìkan tó ti dọ̀tí ń bẹ̀. àwọn òde ìkókó gẹ̀ẹ́sì nígbà kókó bẹ̀rẹ̀ rẹ̀ ó sì gba ìyá ẹnì láì ní iye gbà. nígbà mi ò lè dé kó ní ọ̀sáàzì ọlọ́run ọkẹ́ yìí tí mo rí ìyá ẹnì tó ti rún kan. tó ah, a wá ti rúbò èèyàn bá wò pé wọ́n sàkẹ́rì kọ́ padà gba owó ta yìí kò ní dá padà. lẹ́yìn tá a wá ti dọ̀tí bò owó tó dọ̀tí làwọn ẹni wọn máa mú owó tuntun náà tún mú jáde ní kálukú mọ̀ bí gbà ṣe rí wọ́n ní àìlówó lọ́wọ́ kọ̀ yẹ kó lè ṣéǹjì orúkọ èèyàn ọ̀gá ní sí chief bẹ́ẹ̀ ogun bàbá kẹyìn kò ní síbẹ̀ lásán wọn á sọ pé ọ jáwọ́ á sì mọ́ látò ní lọ kí ló sì dé nígbà tó lówó èèyàn ní fi kẹ́ mi ìkún mọ́ ni jẹ́bẹ̀ wá àìrọ́ àìrọ́ ló lè yí ẹ̀kọ́ yẹn padà ẹ̀ ní fẹ́ẹ́kì yòókù fún mi. so nípa bẹ́ẹ̀ ìṣàkólé kan àwọn sàábé tí wọ́n ṣàkólé kan àṣàfà ìmọ̀ àtúráfù láti lọ bẹ́ẹ̀ àwọn akẹgbẹ́ wò àti pé láti ti mọ kí ni o kí ni ìsìsì wọn mo sọ fún wa pé gbogbo ẹ̀kọ́ jẹ́ mówó kódà bí wọn náà bá tẹ̀ ti bẹ̀rẹ̀ ẹjọ́ pé tó ọ̀nà kan sànù afẹ́ lásìkò yìí ó ti mọ̀ pé onítìjú ni rẹ̀ sáré ọ̀kan tí ẹ má jọmọ lọ àbí ọba jẹ ló fún báyìí kí ẹ wá tó dẹ́ ọ̀rọ̀ wọn ní yọjú sáláàárẹ̀ òun ọ̀ ẹ dákun sírò àfáà wà yẹn tí wọ́n wọ sòkòtò kúńkúlú àtàtọ̀ ni táwọn yẹn sọ fún wọn rí ìgbẹ̀mú lọ́wọ́ àwọn gan ni múra wọn ò tí ì pé jù wọn bọ àárọ̀ mọgán lábọ wọn wá ń lọ bẹ òótọ́ lágbára lásán ni wọn bò kíkà yẹn máa ma fi áhà ha òun nìkan wọn fi dé o wọn sábẹ lọ sí àkọ wọn fẹ àkọ́kọ́ súnmọ́ yẹn ìkejì ìsàkólé kan àwọn sàábé tí wọn sàkólé kan oore ìjọ gbẹndàlẹ ẹyà mi ojú ọ̀nà mi tún ní àtúntẹ̀ wọlé sínú ẹ̀ ojú ọ̀nà kan lọ pé wọ́n ń zárọ̀ ọ̀húnmọ́ ọ̀tọ́ àyìnmọ́ àyìndà ẹni wọn bá bẹ àwọn ọjọ́ kan wò àwọn àjẹun lọ́dọ̀ wọn. náà. حدثنا محمد قال حدثنا محمد بن سلام قال حدثنا عبد الوهاب قال الحداث عن انس بن مسيرين عن انس بن مالك ان رسول الله صلى الله عليه وسلم زار أهل بيت من الأنصار فكانوا عندهم سعانا فلما خرج عمر أمر من البيت طبيب الصلاة ولا على بساب فصلى عليه ودعا له. ẹ̀hún tó tún ṣe nìyẹn tó bá tún wá lọ ẹni tó bá lọ bẹ̀jọ kan ò tó wá jẹun lọ́dọ̀ ó délé wọn báyìí bóyá wọn náà ti pè wọn fóun bọ̀ tẹ́lẹ̀ wọn ti wá tẹ̀rẹ̀ sílẹ̀ àbí tì náà wọn kó lẹ̀ àbámàlà ọ̀pá má làlà wọn máa ń jẹ ń bì àtàlákọ̀ ìwà aláìkè àmàlàkọ̀ àbá má làwọn ti gbé lẹ̀ ní abẹ́bà náà ní àbí yẹn wọ́n gún lẹ̀ ní àfi ọmọ yẹn jẹ o tó àbí yẹn wọ́n gún lẹ̀ ní ìyẹn sá jẹun lọ́dọ̀ wọn súnà tó fẹ́ kọ́ wa ní kí ló ṣe tó bá tún jẹun lọ́dọ̀ tọ́sán owó oúnjẹ lẹ́yìn látúndé yìí wọn ni Muhammadu musalam inú yọ ọgọrọ mọ́ ọ́n. ok محمد بن salam حدثنا أصف وعوني عبد الوهاب حدثنا ولو على صدر خالد علي حزداء لا تدع أنس بن سيرين ينا لو على صدر أنس مالك رضي الله عنه wọ́n dájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní kí ló tẹ̀lé. zara ahlabeeti wọn bẹ àwọn ará ilé kan wò nínú làǹtọ nínú àwọn ará Mẹdínà ọtọ ìmọ ìdáhùn dọ̀hámán àti sọláwá ti kí ni o wọn ọ amọ̀rọ̀ بمكان من البيت. albayt ó ní kí wọ́n bóun ṣe àyè kan lọ́jọ́ nínú ilé yẹn fọ́nù bí halahu alábísáàfọ̀ wọ́n wá wọn mi sórí ìtẹ́ àṣẹ ìtẹ́ tó bá ti ṣègbú ìtẹ́ tó ti ṣègbú sílé a lè kírun lórí ẹ̀ nígbà tó ti sàlábà ṣe kí o ó ní kàn ṣe kí o kàn wọ́n mi sí orí ìtẹ́yẹn ọ̀sọ́lá alẹ́ yìí àwọn sọ̀sọ́láwá kírun lórí ìtẹ́ni ọ̀dá àìláhùn ó sì wáá ṣàdúrà fún àwọn ènìyàn ẹ̀rí wọn láti sọ̀sọ́lá ń bẹ àwọn aráalé kan o mínàlá ń sọ ọ́dẹ̀ jẹun lọ́dọ̀ wọn pẹ̀lẹ́mọ kárọ́já nígbà tó wá jáde amọ̀ràbí mẹ̀káánì ó ní kí wọ́n bóun wá kan tó ti báyìí ta wí yẹn nínú ilé náà ni ọ̀nù di halal wọn wá bá wọn ní alábi sáfẹ́ sórí kíni o sórí ìtẹ́kàn ọ̀sọ́lá alẹ́ yìí ọwọ́ akírun lórí ìtẹ́yàn ọ̀dà àyẹ̀lá ọ̀dà sàdúrà fún un. ẹ̀rí wọ́n ní sáráwò hadithi yìí sọ̀rọ̀ méjì lọ́jáde mẹ́ẹ̀ tí báà o ti máa ṣe nìyẹn. sábà wo hadithi a máa bá níbẹ̀ pé a fẹ́ ká máa ṣàbẹ̀wò ọmọ ìyá àtàlásùmọ́ àtọ̀rẹ́ kí ẹni tó bá sì ṣàbẹ̀wò kó ṣàdúrà dáadáa fẹ́ni tó bá bẹ̀wò ọdẹ lè jẹun lọ́dọ̀ rẹ̀ àti ìgbé àrí pé nǹkan méjì òun làná sọ̀sọ́ láǹṣe nílé ẹni yẹn àrí nǹkan àkọ́kọ́ òun ni pé ó kírun bẹ́ẹ̀ títà wa náà bá ti lọ ilé ẹnìkẹta lọ bẹ́ẹ̀ wò ábà ní ọyẹ bá ń tẹ́tẹ̀ kẹyìn ọba ṣe kí ni ọ ìyẹn ọba jòrùn sí ìyẹn ọba ṣàdúrà àwọn afárá ṣàlàyé ẹ pé tẹ́lá àwọn sábẹ́ ìṣesí wọn ni wípé yẹ̀sàbàrọ̀kúnà bisalati nàbí sallallahu alaihi wasallam ìbò yóò dìde omi ẹgbẹ́ ọ̀kan láàmú nu méjì ọ̀dìgbà nínú méjì ẹyọ kan la máa mú ọ àdúrà yẹn ọkọ̀ ọwọ́ mu àfihàn yẹn bá sá jẹun lọ́dún yẹn ọ̀rọ̀ pé àtàlà ìdàkùn àdéhà wọ̀sọ̀lá ti àlékún mẹ́lá ìka àwọn ìdádọ́ jẹun lọ́dún yẹn àwọn mẹ́lẹ́kọ̀ tọrọ òkùnkùn fún yín ọ̀sàdó àdàdà fún wọn yàrá ọ̀hún àtàìm mọ́ni àtàhámọ́ni mọ́ni àtàhámọ́ni wá pé mọ́ni sàkọ́ọ̀dì àwọn tó fún mi jẹ ọlọ́run bá ń fún ọ jẹ ẹni ọdẹ fún mi ọlọ́run fún ọ mú ọbẹ̀ lọ́hún bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ọdún sọ pé ó kírun o wọn á ní kí ló dé wọn fẹ́ lo súnà tá ànábì ló ń jèrò irun tiẹ̀ kò síbùkún kẹ̀kẹ́ tá a lè wá pẹ̀lú irun rẹ̀ àwọn ọmọ bí irun ní dọ́hùn ó dọ́dọ̀ ọlọ́run gan <laughs> àdọ́gbọ́ pe rẹ̀ ní pàtàkì lélẹ́yìn. ṣùgbọ́n sọ sẹ́lẹ̀ ìtàbárọ̀ kú nẹ́bi sọláàtì àwọn sàhábà máa ń wá bùkú pẹ̀lú òrùn àníṣọ sẹ́lá pé kírun lé mi ẹgbẹ́ kódà nẹ́bi kírun bí yìí rí sọlọ́lọ́ àti pé wọn a tún máa wá bùkú pé ń jẹun lé àwọn ó dẹ̀ lómi tí ò ní wọ́n sì mọ̀ tó tó ṣiṣẹ́ ọlọ́run ọba wa báyìí kò ní wá lóhùn nìkan gbogbo àtàwọn ni wọ́n bá sí ìlàjọ ọ̀rọ̀ lápẹ̀rẹ̀ oúnjẹ ni òsì èèyàn mẹ́wàá yìí èèyàn èsì lóde yìí bó láti ìyá yìí náà wọn ló ti ṣe bẹ́ẹ̀ rí o ìyá ìyá anes ni wọn ti ṣe bẹ́ẹ̀ rí dáadáa wọn lọ ké sí wọn bẹ́ẹ̀ ló ń jẹ tí ó lè tó wọn ọlọ́run ṣe wọlé ni àwọn <laughs> ọkọ̀ wulẹ̀ lórí ẹ̀sán gbowó ẹ̀yẹ má wọrí sí lẹ́yìn ti dání dáadáa. mo ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn báyìí àwọn jẹun tẹ́wọ́n ní ẹtún káwọn yòókù wá mẹ́wàá mi wà wọ́n ń lọ bí oúnjẹ padà ọbẹ̀ ètò fáyín tó lóun ó ti <laughs> òjogún ilé ni òjogún hádìsì máa káwọn máa <laughs> sọ àbáyà fúlàní èyí náà ní ojogún ẹ̀ nìyẹn wọn àfọ̀rọ̀ àwọn sàábé pé ẹ̀dá gbogbo làwọn sàábé ti máa ń tẹ ẹ̀ ẹ̀ ogún ànẹ́bí nìyẹn àwọn arọ́kọ̀ ojogún ànẹ́bí wa ẹ̀ lọ́gbọ́n jẹ wa yóò gbogbo abáwa ní mọ́sálásì ọ̀dọ̀ dárin nìyẹn ọ̀rọ̀ wà mí wọ́n ti ń lo òfin ẹ̀sìn láì wọ́n kọ́ dànù ni èyí sáyìnrò ni wọ́n agbórí wọn ni wọ́n bá ti ń lo òfin ẹ̀sìn ọ̀dọ̀ sáwọn ọ̀dọ́ wa ní gbogbo ẹrú jù nígbà ọ̀fẹ́ sòde ọ̀fẹ́ kí gbogbo sẹ́yìn ọ̀wá màálù ẹ̀yọ̀ kan a tí màálù ẹ̀yọ̀ kan kí àwọn adájọ́ kùnú ọlọ́wà mi ò ní parí ẹ̀yìn máa wọlé ẹ̀sà máa jẹ ní ókó lórí àrò àwọn dàbára yẹn nígbà tá a fi ń dájú ìwà bá ń fọrún àwọn kò pé dáadáa ni ó dùn sí bí wọn ò bá súnlẹ̀ ọzọ wa àbá ń di òbí wọn máa lọ bọ́lẹ̀ àwọn kan bẹ àbá ẹrin ògùn fẹ́ ọ̀kẹ́ táwọn pa yẹn sílẹ̀ òbí súbà àwọn èèyàn máa jẹ ni ẹ sábà wulẹ̀ dé ni ó ń sẹ́ níbẹ̀ kí ni wọ́n máa wà nídìí àrò náà ẹ sì máa dé ẹ bá ti ń bù tán ẹ máa dé sílẹ̀ òbí sú àwọn ọmọdé ọlọ́ọ̀lọ́gbà kàtà àfọ̀n kẹ́kẹ́ wà á ń dé òbí gbà ni gbogbo ọ̀sẹ̀ oríṣiríṣi. <laughs> ẹ̀kọ́rì tí ní máa ń ṣẹlẹ̀ ní omi gbogbo tẹ́lẹ̀ ayé yìí ọ̀rọ̀ ẹ̀sọ́ fún yẹn ni ó àwọn ọ̀tẹ̀ tó lè túlù ní omi náà rẹ̀ gbọ́ hànàlà ẹ̀rí tó torí bẹ́ẹ̀ àwọn sọ̀hábà máa ń wá lùbáríkà ní sọ̀sẹ́lá ń kó kírun ńlẹ̀ àwọn wọ́n dẹ̀ wá jẹun ńlẹ̀ àwọn báwo bá ṣe tì mú àwa náà lè wá bùkún kẹ́ni lè jẹun lé wa ó wà nínú àwọn eléyàn rẹ̀ àbẹ́ ti gẹ̀ẹ́sì ọba ti jẹun tẹ́kọ̀ sàdúrà kéde pé ọbẹ̀rẹ̀ rún àti tí mo bá bá ń lé àbí ádà rẹ̀ bọ́yọ́ lọ sọ lé yọba lọ tún sàlùwàlà ádà rẹ̀ ni àbẹ́ ti gẹ̀ẹ́sì tẹ́tọ́ bá ti sọ̀tàn báyọ̀ lálùwàlà tọ́wọ́ dájú mùsùlùmí alálùwàlà fún wa àyíbámọ́ wọ́n lè sálámọ̀ sí àbẹ́ ẹ̀kọ́ àwọn fẹ́ẹ́ sẹ́yìn sọ̀tàn sálámọ̀ tí ọba dáhùn sálámọ̀ báyìí alálùwàlà kó tó dáhùn sálámọ̀ àbí báwọn sálámọ̀ alálùwàlà báyìí kó dà á ti tàyámọ̀ kó tó dáhùn sálámọ̀. ààrẹ ẹ̀kọ́ kódà bí ọba rí lọ́sàárẹ̀ fọwọ́ ògiri ògiri àlàpà ààrẹ nìkan tó sálámọ̀ sí ọbẹ̀ dáhùn sálámọ̀ ah kọ̀mọ̀sálù wàhálà ògiri àlàpà lọ́sàárẹ̀ fọwọ́ bá bó ti fọwọ́ wà aleykum salaam wa rahmatulahi wa barakatu ìlẹ̀ dáhùn sálámọ̀ ẹ̀kẹ́ àádá àti ẹ̀ máa ọwọ́ alálù ń rẹ̀ ọmọ sọ̀rọ̀ yẹn kílẹ̀ adìẹ bẹ́ẹ̀ ọyọ àti sìmí dọ́wà lábẹ́rẹ̀ náà. حدثنا علي بن حجر قال أخبرنا صالح بن أحمر الواقفي عن أبي خلدة قال جاء عبد الكريم أبو أمية إلى أبي العالية وعليه ثياب السوق فقال له أبو العالية إنما هذه ثياب الرهبان إن كان المسلمون إذا تزوروا تجملوا. أنا lábẹ́ ọ̀rọ̀ àbẹ̀wò náà láti wà. wọ́n ní ẹ̀dá kan ìjà lọ ádàbò yìí ká má ka nù tẹ́ra ká gbé kó nù tẹ́ra tó ti ń sìn ká gbé sínú ìgbésí ayé wa ká má lò. wọ́n ní Aliyu bónú ọjọ́ hadakanẹ ọba àtọ̀wọ́ ní hadakanẹ sọ́ọ́lẹ̀ sọ́ọ́lẹ̀ wa àtọ̀wọ́ náà náà àlẹ́ wọn aṣọ pé látọ̀dọ̀ àbí hadda bàbá hadda wọ́n ní jẹ́ Abdul Karimi jẹ́ òde. tí wọ́n ń pè ní Abu Umayya ọlọ́ba ta Aliya wa siyabu sud aṣọ tí fi rún tí fi ṣe ọwọ́ àlọ́run rẹ̀. faqala lahu Abul Aliya Abul Aliya wa sọ fún báyìí pé innama hadhihi siyabu ruhbah wọ́n ní sọ̀rọ̀ aṣọ yìí aṣọ àwọn pásítọ̀ àwọn àwọn ni wọ́n máa إذا إذا تزاوروا تجملوا ها wọ́n tó bá já sí kí àwọn mùsùlùmí gan wọ́n bá lè máa ṣe dáadáa ni dáadáa tí wọ́n lè ṣe ni pé tí wọ́n bá fẹ́ lọ ṣàbẹ̀wò ẹ̀jẹ̀ mọ̀lù kí wọ́n ṣe kí ni wọ́n kọ̀sọ̀ wọ́n múra dáadáa ọba jẹ́ abẹ́ ẹ̀ sọ yanni aṣọ yín aṣọ akúnṣe àbíkètì òun lẹ̀mí àbáwá ti kọ̀ bí a ìnáwó hàrí ẹ̀sìn yàbọ̀rọ̀ fẹ́ àwọn ẹni tí ń jọ́ ti ná àwọn ọkùnrin yóò ní wọ́n lérò pásọ yẹn àwọn òbí fi dẹni ọlọ́run wọ́n wà lọ́wọ́ àti mẹ́rin àwọn àbáwọ̀ ní Sufi máa ń sọ tí wọ́n ń kọ́ tí wọ́n ti Sufi láwọn àti wọ́n ń kọ́ tí àwọn ọkùnrin yóò

ọwọ́ awọ aṣọ onírun ẹrin aṣọ akúṣẹ̀ ẹ̀fẹ́ bẹ́yẹn bá ṣe bá ṣe rìn láàpọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ máa jáde dáadáa kọ́ ìnìlọ́ àjẹmí lónìí ẹgbẹ̀rún jamal ọlọ́run ọba rẹwà ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ wa ó dáa fún yẹn kí wọ́n rí kó túmọ̀ kìjìgà kí fìlà ó ṣe rẹ́gí aṣọ ó dúró lọ́rùn kí bàtà ọba mu kí n má máa jáde bí ìjáde tí ó tó bí mẹ́rin. gbogbo kí nìyẹn kí yẹn sọ dáadáa bá ń ṣe rìn lákòó nínà ọ̀tọ̀ ní fìlà ọ̀tọ̀ lẹ́wù ọ̀tọ̀ ń ṣòkòtò ọ̀tọ̀ tún ní bàtà ó tún ṣáago ọ̀tọ̀ láago. òun nìkan só báyìí òun lérò pé òun sọ̀tọ̀ náà ni ọ wọ́n sì ń ka bí òde bíi márùn-ún lára rẹ̀ kí nǹkan ó gúnrégé ọjà akọ bùbá àti ṣòkòtò òun lọ fẹ́ wọ̀ kó gúnrégé ó sì wá fìlà tó ṣe déédéé rẹ̀ èmi àti mi fẹ́ wọ ọkọ̀ búlù ní ìsìn aláṣẹ kí ni dèfìlà búlù ẹ wá ètò ìrẹsẹ̀ fi rìn ní ìsìn lọ́jọ́ ìwọ̀n tó kù kẹ̀ bẹ́ẹ̀ kọ́ mo ní bàtà tí wọ́n ti ó ṣe déédéé rẹ̀ abẹ́sí kẹ́sì bá ṣe rìn láàkó ni mo gbọ́dọ̀ rí yẹn fọ́ ní à ah, à ah. wọ́n máa ṣe pé súnmẹ̀ ló ń mélé wa àwọn olùbíláì mi náà súnmẹ̀ èmi wá sọ ọlọ́run kò mi irú súnà gbogbo yìí wà. kí ẹrún bàbá yìí à ọlọ́run má jẹ ní ọ̀fẹ́ irú súnà bẹ́ẹ̀. wọ́n ní Abdul Karim yìí àbúrò mọ́ ya ọlọ́sọ́dọ̀ àbílẹ̀ àìlíya ọwọ́ awọ́sọ onírun ẹrin aṣọ akúṣẹ̀yìn. ọ̀kọ́ lẹ́lẹ́hu àbúlẹ̀ àìlíya ẹ̀ wọn máa ń sọ ọ̀tàn rẹ̀ fún alọ́pọ̀lọpọ̀ gbà pé wọ́n tó yìí sí ẹ̀sìn ànábì tó jáde láyé ṣùgbọ́n àìgbà islam lọ́wọ́ ànábì wọn ni òjò wọn jẹ́ sàbí irú ẹ̀kọ́ sàbí wọn ọ̀gá jẹ́ náà àfa àgbòǹ jọ fèrè mọ́ wa. ọwọ́ ni nẹ́mọ̀ àárín ìsìnyá burú bẹ́ẹ̀ aṣọ tó wọ̀ yìí aṣọ àwọn ẹni tọ́lá àwọn ti jọ fi kọrin yóni mẹ́ẹ̀lá àwọn oníṣúfin náà tí wọ́n bá fẹ́ lọ sábẹ̀ tí wọ́n bá ń kọ́ sọ ni kò bá dà àjásí pé ìyáni àdíìsì yẹn ìtọ́ka sí ń sí òun náà ni wípé ká máa ṣẹ̀ṣà ọ̀ṣọ́ ká múra dáadáa nígbà tá a bá fẹ́ lọ sábẹ̀wò àti ìmúra wáyé pé àwọn sọ̀hárà àtàwọn àti àwọn ẹni tó tẹ̀lé àwọn sàábé yẹtajammaluna wọn a máa ṣọ̀ṣọ́ tí wọ́n bá fẹ́ lọ ṣàbẹ̀wò mọ̀lẹ́bí wọn tí wọ́n bá fẹ́ lọ ṣàbẹ̀wò ọmọ ìyá wọn. abẹ́ ti gẹ̀ káà náà ṣe rú sòsì yìí. نعم أيا حدثنا مسجد عن يحيى عن عبد الملك العبد الزاني قال حجب بن عبد الله المولى أسماء قال أخرجت لي أسماء جبة من طيالفتي عليها مدنة الشبر من زجاج وإن فرجيها مخطوفان به فقالت هذه جبة رسول الله صلى الله عليه وسلم كان يلبسها في الوقود ويوم الجمعة. طيب. آه. آه. حدثنا مسدد حديث حديث طبعا مسلم ní sahih muslim uh, uh, musadadi sọ fún akọ alásọdọ yaxya yaxya lọ sọ abdulmalik al-arzami wani hadathani abdullahi mawla asmaa tiɲɛ náà jọ mọdọ fún asmaa wani akhrajati ilayya asmaa wani asmaa wò fà yọ fún mi njọ kan jufatan alikimba kan yẹn ni pé kéèyàn wọṣọ tán kó tún wá mú agbádá ó fi bò irú àwọn èyí tí àwọn ọmọ ya wa kìlómítà máa ń ṣe kíni o wọ́n máa ń ṣe yẹn tí wọ́n tún máa gbádá báyìí wọ́n ń pè ní jò àbẹ́bí kan náà bẹ́ẹ̀ sẹ́yìn tí wọ́n ń pè ní alálìkímbà ẹ̀yin náà fẹ́ tọ́gbọ́n máa sọ láfáàní yẹn alálìkímbà oní àlejò bà abẹ́ sì kẹ́sì òun ni alálìkímbà ló fi já sí wípé ibi tí wọ́n ti wọ sọ ẹrù kẹ̀kẹ́ rẹ̀ tí ọ̀sẹ̀ rù tú àfi tí ọba tó lọ́dọ̀ bàbá ìmọ̀ mọ̀lájọ ríro ní alálìkí ń balẹ̀ yóò dìrì èyí tí ó tẹ̀rù tààrà tó ìgbé yẹn ọmọ fóun rẹ̀ wù wọn àfẹ́ rú àwọn àfáàrà adékúnlé irú ìjọ táwọn bá ń ṣe ṣáadá irú rẹ̀ làwọn lọ́ọ́ gbé àwọn ni wọ́n nírú ilé tí ó gbà yẹn bá ń lọ́wọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ tá a máa ń gbé wọ̀ ni àwọn lọ́ọ́ gbé yìí tó ṣe pé yóò tẹ̀rù tí ó tẹ̀rù dáadáa irú àwọn ọmọ máa ń mú wá láti mọ́kà láyé àtijọ́ ẹni tẹlẹfẹlẹ lẹ́rìn ni wọ́n mú ọba sì béèrè iye owó rẹ̀ yóò sùn di sẹ́yìn ọba ní wọn náà jẹ fẹ́ràn bóyá wọn náà jẹ́ máa mú jimọ̀ kí wọ́n máa lò lé ọ̀hún kọ́ sùn di sẹ́yìn náà pé ẹ wá o kí ni bí àkísà yìí <laughs> ẹ sáwọn àbáwọn àtúndẹ́yìn àfidọ̀wò lọ wọ́n lè tọ́ bá ti wọ ọjà lábẹ́ àrídẹ́lá òun lórí ni wọ́n dáàbò báyìí máa ṣe gbẹ́lú ìdílé hẹlẹ̀ wọ́n bèèrè lọ sáàrin ìjà tó lọ béèrè pé ẹ dákun kí nìyí àwọn kọ́ tà dìmọ́ yìí nẹ jalabi àyànjẹ dìmọ́ yẹn òsù dìmọ́ yìí nẹ kátó àgbà pé àìwá jalabi àfúnfúnfá jalabi àfúnfúnfá àtọ́yàtọ̀ sásọ. tó wọ́n ní mọ́lẹ̀ àtúmọ̀ wọ́n ní akọ̀rọ̀jà ti ilẹ̀ yẹ àtúmọ̀ wọ́n lè àtúmọ̀ wò yọjú fẹ́tẹ̀n àdìkínbà agbada kìlì mbà tó tóbi màmbá ni ìdàbúra ọyọ jáde wọ́n ní agbada tàwa wíyẹ o mi ń tọ̀yà lẹ́sà tọ̀yà lẹ́sà yìí wọ́n gbé kíní kan ní tọ̀yìlà sáàn tọ̀yìlà sáàn òun ni aṣọ tí táwọn àáfàá bá ti múra tán láwọn ọlẹ̀ kan wọ́n á wá mú kíní ìpele yẹn báyìí àbí aṣọ àwọn bàbá wa mí náà ń ṣe bẹ́ẹ̀ ìyẹn mọ̀ wọ́n níbi ọ̀nà òkè bá dúdú bẹ́ẹ̀ wọ́n wá fi léjì kábàkì wọ́n lè jẹ́ kí ní mìndílù tá a máa mú wá láti mọ́kà yìí ẹ̀ ṣùgbọ́n bíláàkì ni tiwọn yẹn ọ̀jẹ̀ wọ́n wá sí kí ni o wọ́n sọ sí ti kàrá yìí wọ́n ti wá gbádá wọ́n ti múra wọn yẹn fẹ́ o ọwọ́ abẹ́ẹ̀ táwọn bàbá yẹn máa ń tẹ̀lé àwọn bàbá yẹn máa ń mú báyìí náà lẹ́yìn orí o lọ́kẹ̀ fi lé jìkà ìgbẹ́ kan lọ́tù ṣùgbọ́n bí mo mọ̀ bí irú àwọn ọ̀nà àdàbọ̀ yẹn mo fẹ́ lẹ́dẹ̀ àwọn àfáàní aṣọ ni táwọn bá bẹ́ẹ̀ fi líkì kàtúkù lásọ ni máa ń jẹ ọ̀nà ọ̀nà mọ̀ fún àfáàní lọ. ààrẹ ti gẹ̀ẹ́sì wọ́n ní aṣọ yẹn wá ní àlìkínbà yẹn mí ń tọ́ ya ẹ́ lẹ́sà ẹni jámọ̀ sọ ilẹ̀ sàt aṣọ gbogbo owó dúdú kan ni tó hmm? yẹ pé aṣọ yẹn náà irun ẹran ni wọ́n ti ṣe. àlẹ́ ìhẹ́ lébìnà lébìnà òun náà ní pé ìlà wà ń bẹ lára rẹ̀ ìlàtàwí yàní ìlàwà ní ọwà lára rẹ̀ ló pe ṣíbírí ìlà tó tó bí yéèṣì kan míǹdì báyìí tọ́dà bíi kí wọ́n sọ nẹ̀sí báyìí ìyẹn ni pé ìlà tí wọ́n bá kì í sí ìlà lásán ti sáìn wà ń faridẹ́ yìí àmọ̀kòkò fàání bẹ̀ àti wípé ibi abẹ́ wọ́n tún ṣe design yẹn ẹ̀rí fọkọ́ọ̀lẹ̀ wọn láti mọ̀ wá sọ báyìí pé hàbìhí jubbatu rasulillahi sallallahu alaihi wasallam pé àlèkí ń bọ̀ òjijì ọlọ́run ọba lélẹ̀ káànù yẹlibásù ha àmì sálánjẹ́ ni tí máa ń wọ̀ ọ́ nígbà tó wà láyé lílì wò kóòdì sálejò bá bọ̀ àbí bá a ti rìn làá kóòdì ọgbọ́gbọ́ àlejò ń bọ̀ ọba wọ pátá lọ pàdé wọn àgbẹ̀dọ̀ fún wọn ní àfa ẹgbẹ́ àwọn àfa wa àwọn òṣìṣẹ́ wa kan la wá béèrè àfa bá wọ síngilẹ́tì ọ̀rẹ́ àdìgbẹ́ èmi náà sì ni wọ́n síngilẹ́tì àfiníkà wọ́n ní ẹwà eléyìí sáfà àdáwà wa. èyí ti gbọ́ fún wọn ń bọ̀ náà bí wọ́n dúró sí ah, sọ fún wọn pé òṣìṣẹ́ ti ń bọ̀ wọ́n wá túnra mú dáadáa káwọn kò lè múra dáadáa ń bọ̀ wá nù ó lè ṣe bó ṣe wọ́n ń bọ̀ wá nù ìyẹ̀wò rẹ tẹ́lẹ̀ ọwọ́ níkà ọwọ́ níkà wọ́n ń bọ̀ sí bọ́pá àlejò ń bọ̀ yẹn ń bọ̀ wọ́n bá ní àtìkọ́ wọn ní bọ̀ àbíbàdàn ọ̀dà wọn ń bọ̀ látàbújá bá lọ gbé níkà pàdé wọn pé a ti wá lé pẹ̀lú àwọn ẹlẹ́yà ni ìdarẹ́ ní ìrìn àbá ìtìlẹ̀ ìyọ́n sọ fún ọ pé tó ẹ sọ pá ń bọ̀ ẹlẹ́nbọ̀ wọn wà á tún ara mú níjọ́ yẹn náà lòun fẹ́ rẹ ó lè já kọ́kọ́ gbà tó fẹ́ wá náà nìyẹn ẹgbẹ́ ah ẹ̀dá nǹkan àwọn àbá yìí ga afọ́ pàdé ọ̀rá yìí pẹ̀lú níkà àti aṣọ ọkọ mi bá bọ́ọ̀lù kẹ́ni tẹ́ máa ń rò òun lẹ́sọ pé ṣe báyìí ṣe báyìí ah ọba rí bẹ́ẹ̀ ah wọn ò ní ádàbò à ń lọ pàdé ni ẹ̀sìn náà ní kéwù gidi lẹ́yìn kéwù ní ojú láyé wọn sọ sọlá yọ wọ sọ yẹn yàrá ni yìí máa ń wọ̀ o lẹ́lí wọn fóòtù táwọn èrò bá ń bọ̀ já ẹni tá a wá pàdé yìí a èèyàn pàtàkì ní lóòótọ́. ẹ ọ̀gbìn náà lọ́ba alimami Abu Hanifa Nu'man rahimahullah afaani ẹ̀yin tẹ́ ẹ bá já àfa abimu àmà ìmọ̀kù ẹ jẹ́ kí láwa ni yẹn tóbi bàmù ẹlòmílẹ̀ ní ti yín dáa ní ọmọ wa ń jọ kàn tẹ́lẹ̀ ṣàlà ẹyọ tó bí bàtú. wọ́n wá sẹ̀rún àkìmẹ́ẹ̀mẹ́kù ẹ̀tún wá jẹ́ kí apá aṣọ yín ọ̀fẹ́ wọ́n rí nítorí nígbà mìíràn ní èyí sáà fáṣùgbọ́ ọmọ kí ọlọ́run kò ti wá láàfa wọn kì ní èmi ò ní rún ní bọ́tìlì báyìí mọ́ ẹjẹ́ ọ̀fẹ́ wọ́n tún lè fẹ̀ jù báyìí lọ tí ó sì gbà yà tí ò ní túnú àti nígbà ẹ̀wọ̀ apá àfa àbọ̀ṣe ní pínrín ẹ̀wọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹja pa aṣọ yóò tóbi àfààní lẹ́àlẹ́ yòsàkàfàbìlẹ̀ ẹ̀mí wà á sí ká má fojú rí mẹ́mọ̀ àtẹni onímọ̀ ọ̀dọ̀gbọ́n retí ṣéèfù wa ọba wa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bá dé ah ẹ mú microphone wa èmi náà mo fẹ́ ṣe lọ́jọ́ wọ́n ní ah eré àwọn kì í ah èmi ni ó sì yẹ kó rí ni wọ́n sì rí yẹn náà lọ́fà. àtúbọ̀ sọ̀rọ̀ kan náà ọ̀sán àti wà fún yín wọ́n lọ sílẹ̀ mọ́sàrù èèyàn tó wẹ́ bí wàrà yìí ni wọ́n. wọ́n á ní wọ́n lọ gba kínní pàlátù ṣèfù àfúnṣe màdàmù nígbà yìí àní wọ́n ní wọ́n lọ wọ́n lọ ṣe dáwọ́rọ̀ bí àwọn olóṣù mẹ́ta tí wọ́n máa fi ń lo àwọn àfa àlágbára wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n fún wọn ní oyè tí wọ́n bá fẹ́ fún wọn bẹ́ẹ̀ àwọn ní wọn oh, tún mú nǹkan tí ń bẹ lára wọn jáde láwọn ọmọ tí wọn ní wọn wá lọ òǹtẹ́ẹ̀lì tí wọ́n wá gbà wọn lálejò tí wọ́n ti ń tọ́jú wọn wọ́n á ti sáàfù àwọn àfáà táwọn ṣe okòwòkò wọn ga dáadáa wọn kàn fún àfáà lè sáàfù wa rẹ láti ọmọ kékeré kọ́ tẹ̀lé ọ ìgbà tí èyí ti ń sáàfù oúnjẹ sáàfù oúnjẹ tán wọ́n bá rí tí wọn náà bá ti fẹ́ ló tẹ̀sán agbèjẹrẹ ní kìtì. olè ní bá ní sọ ní pọ̀lọpọ̀ gbà pé wọ́n tó kúrú ní ìfẹ́ ni ó kúrú ó bá yẹ kó ọmọ kúkúrú lẹ́ máa lọ bí lọ́sọ́lọ́ ń bá fẹ́lẹ́ yóò mímọ gíga yọ̀bá lọ jọ àwọn kẹ́nu òdílé yẹ̀kẹ́ lókun tó bá sì wá bẹ wá bẹ lójijì ni ẹni nígbà tí kékeré kan lóyún ọmọ tí ó fi fi tẹ́lẹ̀ ẹni ó pupa yẹnyẹnyẹ ó tó lọ bẹ pupa ní nẹ àwọn aláfin ni ìgbésẹ̀ kéré ìtọ́ bá fi. àwọn méjèèjì ọkọ àkọwá o torí yẹn gẹ́gẹ́ ti rí ojú rẹ ojú ìjà ńlá kàjẹ bá wọn bí mo ti ṣe sọ nígbà di wo kò wá bàbá tálá mú fámìlì wo kò. ìyẹn ò jọra gbà ni ọ yàtọ̀ díẹ̀ nígbà ọba yẹ kó yàtọ̀ síra ọ.

ọba pé kí wọ́n lè wá gbé oúnjẹ rẹ ní kíṣì ah musa tó wá ní inú wọn ni ọlọgbẹ àpò ìwọ kékeré ni ọlọgbẹ àpò nìyẹn lè bá wọlé ká èmi kí wọn gbẹjẹ fún ọkìnrin wọn bá fẹ ló rọtẹ fún pé wọn ní èmi lè la dọ́tí sá èmi lè wà sáwọn olùkọ́ ti bá. tòǹgbà táwọn lè tó bá yẹ pé wọn ò jẹni tó ṣe kínní ṣùgbọ́n tóun náà bá rí rẹ̀ ní rírí àyà ọ̀kọ̀ọ̀kọ̀ kò wọ́n fi lè mú ọ̀gbọ́dọ̀ wọ́n sọ ṣe ẹni lè mọ́ mú ọgbọ́dọ̀ kàǹkà ọ̀rọ̀ ni ó fi lè kàǹkà lẹ́mí àwọn ẹni tí ń bọ̀ ṣùgbọ́n ó ti wọ́n jàlábẹ́ o tún gbé kẹ́ńkẹ́lé gbogbo ó ṣe kàǹkà lójú wọn pé pé àfa wa àwọn èèyàn ṣe ńláńlá tòótọ́ ṣùgbọ́n wọn ti dúró kàǹkà ọ̀rọ̀ ni wọ́n máa kilẹ̀ yóò máa pàtàkì lẹ́mí ṣùgbọ́n kẹ́ dúró wọ́n kẹ́ yóò máa fojú tíírí yóò máa mú wọn kéré ọkùnrin tó tó tíírí bí kẹ́ ń sọ̀rọ̀ láyà láyà òní ní tùmọ̀ sí yẹn torí bẹ́ẹ̀ ṣe ṣe oúnjẹ ọlọ́run ni wọ́n ní àlìkínbà yẹn àmísọ̀sọ́lá máa ń wọ̀ yẹlbẹ́sù àlẹ́lẹ́ òkúùtì kálíjì ó bá ń bọ̀ alọ́wọ́ pàdé ọ̀yẹ́ ọmọ ìlìjùmọ̀ àti ìjọ kí ni o àgbọ́yé hadith yẹn ni pé sísàkólé kan ká máa wọ aṣọ tọrẹwà ká máa wọ aṣọ tọrẹwà ẹ̀rí tàbá fẹ́ pàdé àlejò àti tàbá fẹ́ lọ kírun jùmọ̀ nínú sunan sọ̀sọ́lá lọ́wọ́ àti yíké àlìkínbà yẹn ọ̀sẹ̀ tọ́ láti máa wọ̀ ọ́ àtàsọ míì náà lọ́wọ́ ẹgbẹ́ wọn dì sáyìn ṣẹ̀rí ọkọ̀ ẹ̀yin àfáwà náà ti bẹ̀rẹ̀ ayé lẹ́sọ̀nà sásọ yìí ah! wà ó sóyè èrè bẹ́ẹ̀ èrè bẹ́ẹ̀ ó lè wọ̀ ọ́ yẹ kàdí ìṣẹ̀lẹ̀ ọ̀kan ẹ̀kún kàdó. عن سالم بن عبد الله قال سمعت عبد الله بن عمر قال حجج عمر حنة استبرق فأتى بها النبي صلى الله عليه وسلم فقال اشتري هذه واذبحها عند الجمعة أو حين تقدم عليك تقدم عليك الوقود فقال عليه السلام إنما يلبسها من لا خلاق له في الآخرة وأتي رسول الله صلى الله عليه وسلم بحلل فأرسل إلى إلى عمر بحلة وإلى أسامة بحلة وإلى وإلى علي بحلة فقال عمر يا رسول الله أرسلت بها إلي لقد سمعتك تقول فيها ما كنت فقال النبي صلى الله عليه وسلم tọ́ hadith ilé oní hadasan alimakiyu alimakiyu ọsọ fún wa oní hamdala ọsọ fún wa ẹkọ alátọ̀dà sẹ́lìn abdullah oní mo gbọ́ abdullah ibn umar radiyallahu ta'ala anhuma oní umar orí ọ̀sọ́ kan ó di aṣọ aṣọ bíi sí àárín ni àbí àwọn aṣọ bíi aṣọ alága ọ̀dọ̀ wa yìí wọ́n ń pè ní sẹ́fọ̀rọ̀ aṣọ tí máa ẹni tẹ ìdá alágbà mọ̀ nínú àwa a wà lẹ́sẹ̀ ìbá tá a tá a bá ti a bá ti kógójì là á máa mú alágbà àbá yusuf sẹ́mọ tó ń jẹ́ alágbà ah. kọ́dà wọn lè lérò pa gba sansan àríwá káì tó ọ̀sọ́tọ̀ jẹ́ alágbà ó ní fa àtàbí ànàbí ọwọ́ àlọ́ ọmọ bá ní sọ̀tọ̀lá ọwọ́ á ní òjíṣẹ́ ọlọ́run ìṣẹ̀rì hàbí wọ́n fẹ́ kọ́ ọ́ra sọ yìí tọ́ba ti wá rà wàlúbàtì àìndà jùmọ̀ òun mọ́ fẹ́ kọ́ máa wọ̀ ọ́njọ́ jùmọ̀ ọ̀ hínà takọ̀dúnmú àbí takọ̀dínmú àlẹ́kàlẹ́wò fún àbí tàlejò bá fẹ́ bá wọn lè sọlá máa sọ pé ìnàmà yẹlẹmẹsọ sọra sọsọ wa gbé fún mi ẹni tí máa ń wọ máa ń lá kàlákọlágù àṣọrọ ẹni tí ọba nípìn lọrùn ni máa ń wọ aṣọ ní sílíkì sáà ní sí ń dán sílíkì gan ni ẹjá gbé. ilé òpẹ bá kọ sílíkì gan àbá ẹba kèé máa ṣe sílíkì àwọn táwọn àbúmọ àgbélé ẹwọn ti dákẹ́ para ẹwọn àbúbára aṣọ pè ní sílíkì táwọn pè ní ẹ sílíkì. aṣọ náà èyí tẹ ẹ bá gẹ èyí ṣe sílíkì ẹ̀yìn tẹ ẹ bá sọ pé gbogbo ẹ̀yìn àfa tẹ wò rí torí yẹn lẹ́yìn tí ń dẹ́ ó tún kì òun lọ́kọ́kọ́ wà èyí tẹ ẹ bó wọ́n yà ìwé sí mo mọ̀ nínú àwọn ẹgbẹ́ táwọn bàbá wa ń ṣe nígbà yẹn bí àwọn bíi eighty nine àwọn eighty six eighty five eighty five dẹ̀ ni wọ́n fi dóde kan aṣọ yẹn fẹ́ wo yọ ọdún tó lò bóyá bíi eighty five tàbí eighty kìíní kan ni wọ́n rán sọ náà jáde wá sí jáde láyé ní ninety four aṣọ yẹn tó wá wà láyé èmi tó wá lọ òfin rẹ sáìsì ni mo tún lò ó lò ó lò ó lò ojú padà ń tì nígbà àwọn ẹlọ pé ta ni ń lọ yìí bí ẹni àná tó ṣe lọ gbé àwọn yẹn lọ ẹ máa ní mọ̀ bọ́ yàtọ̀ eighty dẹ̀ ni wọ́n ti rán tí wọ́n fi sòde pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ wọn àwọn alága wa bàbá àwọn aláàjì ọmọ ẹlẹ́sìn gbogbo wọn kà kó ọ́fíìsì òde ńgbà yẹn sílíkì aṣọ yẹn wọ́n máa dé ó sì tún kì àwọn kan padà jáde tí wọ́n fẹ́lẹ́ ṣùgbọ́n eléyìí ó kì ọ̀rọ̀ àwọn ọba àwọn ọ̀dọ́rọ̀ ẹ̀ ti máa rẹ́ di ó kì ó sì ń dán. èwo ni ya. kí wọ́n máa wọ̀ yẹn ìdí ìmọ̀ tọ̀ ọjọ́ aṣọ yẹn ti pẹ́ àwa bá alátìgbà wa gbogbo ìgbà yá kéré o ìgbà máa ń rántí nǹkan àwọn arántí nǹkan. so nípa bẹ́ẹ̀ ẹ̀sùn sọ́lọ́wọ́ sọ yìí ti ṣe rí lè yóò yẹlùbẹ́sù àmọ́ làkàlà kọ̀lẹ́hùn fi àfihàn.